yasjudu man fi samawati wal ard ọlọ́run ọba ní gbogbo ẹni tí gbogbo ẹni tí ń bẹ nù sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì ń forí balẹ̀ fún man lil aqil man ọjọ́ tàwọn tó ní làákàyè yàtọ̀ sí ìgbà tó náà ẹlẹ́dàá bá sọ yìí pé. يسبح لله ما في السماوات وما في الأرض ما لغير العاقل وهو فنجو لكن gbàtọ́nà wọn sọ pé gbogbo ẹni tí ń bẹnu sánmà méjèèje àti gbogbo ẹni tí ń bẹ nínú ilẹ̀ méjèèje lórí ilẹ̀ méjèèje Allahu Rabbul Alamin ni wọ́n ń forí balẹ̀ fún eléyìí ọjọ́ ọ̀rọ̀ tá a ṣe àdáyanrí rẹ̀ fáwọn onílàáká ẹnìkan yàtọ̀ sí ìgbà tó lọ́n sọ pé eh, yusabbihu lillahi ma fis samawati wa ma fil ard ọ̀kárí onílàáká àtẹ̀jọ́ onílàáká gbígbé gbogbo nǹkan pátá tí ń bẹnu àti gbogbo nǹkan pátá tí ń bẹ lókè pẹ̀ Allah Rabbul Alamin ni wọ́n ń sàfọ̀mọ́ fún wọ́n sọ pé ń bẹ̀ yẹn ọkàlì ẹni tó nílàkà àti ẹni tí ò nílàkà ìtàgélé ìdẹ nítorí pé ẹni tí ò nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá àwọn pọ̀ ló ń kà ju àwọn tó nílàkà ẹ walakin ìgbà tó náà sọ pé Allahu Rabbul Alamin ní gbogbo ẹni tí gbogbo ẹni tí ń bẹ sẹ́mà méjèèjì àtìlẹ̀ ni wọ́n ń forí balẹ̀ fún ilé ìkárí àwọn màláíkà ó kárí àwọn àlùjànnú ó sì kárí àwọn èèyàn torí àwọn onílàákàyè náà àwọn eléyìí gbogbo wọn. allah rabbul alamin náà ń forí balẹ̀ fún ara àjọsìn ní forí ara àjọsìn ní forí kalẹ̀ tó bá jẹ́ pé gbogbo wa pátá tó lórí tẹlẹ́mù wa là máa ń forí kalẹ̀ fọlọ̀ a jẹ́ pé kò yẹ kí kèfèrí láàrin wa nítorí يا مريم اسجدي يا مريم قنتي لربك واسجدي واركعي مع الراكعين ومريم dídédú kó fi sẹ̀sìn fọlọ́ ọba rẹ̀ forí kalẹ̀ fọlọ́ kó o sì máa tẹ̀ pẹ̀lú àwọn ẹni tí ń tẹ̀. tẹ́lẹ̀ ìbáyé wa ara àjọsìn ní forí kalẹ̀ ọlọ́run á sọ pé gbogbo ẹni tí ń bẹ ń sánmà àtìlẹ̀ wọ́n forí balẹ̀ fọlọ́ bẹ́yà láfẹ̀ẹ́nú fẹ́ dọ̀sí àbí ń túláàsì. a sì mọ̀ pé àwọn èèyàn kan wà tó ẹ pé láyé ń bì wọ́n yẹn forí balẹ̀ fọlọ́ ní nǹkan tó hàn sí wa ọlọ́run sọ pé òní gbogbo wọn forí balẹ̀ fún táwọn màláíkà. kò sí ìyàpọ̀ ẹnu pa rẹ̀ nítorí pé àwọn onígbàgbà méjì tí wọ́n ń ṣèjú kan sùn lọ́lọ́ táwọn àlejànú àwọn náà dàbí táwọn èèyàn ní oríṣi méjì làwọn náà àwọn ẹrúsìn àtàwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ẹni tí ń sin náà nínú wọn tí wọ́n jẹ́ mùsùlùmí láṣẹ àwọn náà forí ṣùgbọ́n àwọn ẹni kò fọ́ kufar nínú àwọn àlìjánu láṣẹ pé gẹ́gẹ́ bí kò fọ́ kufar nínú àwọn èèyàn làwọn náà wa idha qila lahum irka'u la yarka'u tó wa qad àwọn ilẹ̀ ila as-sujudi wa hum salimun. wọ́n ti máa ń pè wọ́n pé kó ń forí balẹ̀ láyé tí wọ́n sì lálàáfíà tí wọ́n ń forí kalẹ̀ ọlọ́run sì sọ pé gbogbo kó wá ń forí kalẹ̀ fún mi ìyẹn ni pé tí máa bí àlàyé rẹ pẹtẹ nù táwọn tí ra àtẹ̀fẹ́sẹ̀rẹ̀ fi máa pọ̀ nítorí pé alukur'an kì í ta kó tí ń ṣẹlẹ̀ òun gángan sì lódodo bàbá gbogbo òdodo wọ́n ní fíforí kalẹ̀ táwọn múmi ni bẹ́ẹ̀ ni àfinúfẹ́dọ̀sẹ̀ ni kò sẹ́nìkan tó yọ kùmọ̀ sí wa kò sẹ́ni tó yọ kónkó sí wa wọ́n sì yọ̀dà sí wa dáàbò forí kalẹ̀ fọlọ̀ nítorí kára àjọsìn wa ni ká forí kalẹ̀ fọlọ̀ ṣùgbọ́n wọ́n ní àwọn kèfèrí fíforí kalẹ̀ tiwọn kẹrù ha ní tutù láti fi sẹ́ẹ̀f pẹ̀lú dàní pẹ̀lú dàní làwọn fi máa forí kalẹ̀ eléyìí dé tẹ̀síìrì kan àwọn míì sọ pé kèfèrí bẹ́ẹ̀ ni òun náà máa forí kalẹ̀ fọlọ̀ ní túláàsì nígbà tó bá rí i pé gbogbo ọgbọ́n tó ń ta gbogbo ète tó ń mú wa kò wúlò tí gbogbo ọ̀nà bá di ma ọ̀dà èmi náà forí kalẹ̀ fún ẹ̀ lọ́wọ́ ó tilẹ̀ jẹ́ kó gbogbo àwọn ẹni tí ó rí mi tí ó gbé àṣewọ̀ náà ṣe Islam wọn ò rí mi nìyí wọn ní tí kèfèrí bá dákun. torí pé ọ̀nà dímọ̀ òun náà forí kalẹ̀ pé bọ́yá ọlọ́wọ́n jẹ̀fọ́ yọ jẹ̀fọ́ náà yọ jẹ̀ sàánà yẹ bá ṣe rí pé kò tí pẹ́ kò tí Roma àbí òye wa bàbá Roma bàbá wọn ní Fatikani lọ sílùú kan níta ń pè ní Pope Francis tọ́wọ́ àmẹ́ni ètò ìsọpọ̀ ti káńsù báìbù bẹ́ẹ̀ mọ́nà sẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá dálẹ̀ pẹ̀lú ìmọ̀ ó lọ́n ti káńsù báìbù àwọn tí ń kọ̀wé mi ní ìsìn lọ́jọ́ ìlú ọlọ́ àrírí so ọ wá lọ sí lùkà àti ó dé lu yàn ló ti dé airport báyìí ọ bá lọ sí forí kanlẹ̀ bí àwọn mùsùlùmí kí ló dé ó ní this is the best manner of. worshiping God ah. kò sí lọ́dọ̀ tí so nítorí kù fún wa ní kò kí ni alẹ́sà tó ń torí délé náà máa forí kalẹ̀ tó bá pé gbogbo nǹkan dára ẹ̀yin àwọn àwọn tí ń gbá bọ́ọ̀lù yẹn àwọn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n gba làákà ọmọ ara yìí kákan gbé bọ́ọ̀lù látàrí káma gbéra àlejò káma gbéra àlejò káma gbéra àlejò kájọ pa tájẹ́tì àwọn pé ó oh, goal and then what àwọn tí ò ní làákà yìí yóò àforí kalẹ̀ pé sujudu shukr kó n forí kalẹ̀ dúpẹ́ fọlọ́ ok wọ́n fọ́n bìṣára àlùjẹ́ náà tẹ́lifíẹ́nsì sí fẹ́ẹ́ sí sí wọn tó ń ti fi kọ̀ tọ́ bá wọn ṣé bọ́ọ̀lù wa lórí ọ̀sọ̀ bọ́ọ̀lù àwọn wa lórí tó bí wọ́n ṣe ń ṣe àwọn tó jẹ́ káfíìrì láàrin àwọn bọ́ọ̀lù náà wọ́n ti ẹ̀mí tètè wọn wọn náà gbá bọ́ọ̀lù gbá bọ́ọ̀lù kan gbá sáwọn lọ́nà ah, bá a báwọn hisham àwọn kìnnìkan báwọn náà ṣe máa ṣe nìyẹn walillahi yasjudu man fi samawati wal ardi taw'an wa karha ẹni tí òfin fẹ́ dọ̀ forí kalẹ̀ fọlọ́n yóò fi tú láti forí kalẹ̀ fún ìtumọ̀ ayà yìí tó o bá ti ṣe tiẹ̀ ọ padà wá sí wọlẹ́kì ẹni tó finú fẹ́ dọ̀ forí kalẹ̀ fọlọ́n ní sinlọ́n ṣùgbọ́n ẹni tí tú láti ti lọ pé kó forí kalẹ̀ fọlọ́n kó sílọ́n torí rẹ̀ ọ̀hún ní ní ládàá kò sí ní ní làádàá eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbà tọ́ ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ó fi hàn ikú àwọn kẹfìrí náà wọ́n forí balẹ̀ fọlọ́ wọ́n ní walillahi yasjudu man fi samawati wal ardi taw'an wa karaha wọ́n ní tafsir mi ní kẹtọ́ wá àwọn ẹni tó ṣe é pé wọ́n wọnú ẹ̀sìn islam raghbatan fahum yasjuduna lillahi taw'an àmọ́ àwọn tó ṣe pé wọ́n gba ẹ̀sìn islam rahabatan fahum la yasjuduna lillahi illa karha wọ́n láwọn ẹni tó ṣe é pé wọ́n wọnú ẹ̀sìn islam torí pé wọ́n sojú kòkòrò káwọn wọ àlìjẹ́nà àwọn máa forí balẹ̀ wọn bá tọ́ wá lẹ́ni tí ń finú fẹ́ dọ̀ fún nítorí pé àwọn ti mọ̀ pé látàrí ṣíṣe tọ́lọ́ wọn bá fi pa á láṣẹ làwọn náà fi rí dáadáa táwọn fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run tí í ṣe àlìjẹ́nà wàlẹ́kìn ẹni tó ṣe pé òun wọ ẹ̀sìn Islam rahbatan nítorí ìbẹ̀rù kọ́mọ̀bà wọná wọ́n máa forí kalẹ̀ karọ̀ ha yóò máa fi túláàsì yóò máa fi forí kalẹ̀ ní ẹtùsọ̀kẹ́sọ̀ láti sọ́bẹ̀ ó ṣe àkójọpọ̀ forí kalẹ̀ mẹ́rin kásásí wọn kọ́ pa ṣe sóbì àbí òye wa kásásí wọn sọ pa ṣe sóbì wọn ò ní forí kalẹ̀ láfinú fẹ́ dọ̀sí. irú wọn tí ìmáàmù bá ti lọ pẹ́ jù yóò máa kánra tí ìmáàmù bá lọ fa àdìkárùgùn níforí kalẹ̀ kò ní wá mọ́njọ́ mi kí ni bẹ́ẹ̀ àṣùbà táwọn fokùn ṣẹ́jú ṣe ẹgbẹ́ ọlẹ́nu kí ló dé àárín mọ́ mọ́sálásí òun ti yan ibi tí wọn ti máa ṣe sọ láti inú yàrá òun aha àwọn ará habatan torí wọn ti sọ pé tẹ́lẹ̀ náà ẹni tí wọn ti lọrùn rọgọbatan wọn máa sọ ọ̀ràn yẹn wọn ti máa ṣe náfìlà yàtọ̀ sáwọn ẹni tí wọn ti lọrùn habatan ọ̀ràn yẹn nìkan wọn mọ tuntun nítorí pé tẹ́lẹ̀ náà kó wọn mọ bá wọn náà tó wọn tó bá ti tó mọ wàlùjẹ náà bẹ́ẹ̀ wọ́n kọ́ láti so pé ipò wọn gà lálùjáná kan ẹfẹ ẹfẹ lẹ́yìn lẹ káwọn mi ọmọ wọn so wọn sọ pé tafsiri ẹ tawucan ọkara hatun tọ tẹ́lẹ̀ ìbá yé wa ama yìí pé aya yìí ọjọ aya tó jẹ ìpèníjà fáwọn kẹfẹ rí pé asẹyìn náà forí kalẹ̀ fọlọ àmọ́ ẹ̀ka ìforíkalẹ̀ fún láforíkalẹ̀ dànù ni ìforíkalẹ̀ tí ò pé ẹni tí yín nítorí pé kò sí ládàmbẹ kò sí ládàmbẹ ọlọ́run á ní kì í sara yín lásán gbogbo ẹ̀yin onílàákàyè ló ń foríkalẹ̀ fọlọ́ وظلالهم وظلالهم بالغدو والآصال òjijì yín. òjì rẹ ní màá forí balẹ̀ fọlọ̀ òjì rẹ ní forí balẹ̀ fọlọ̀ sọ eléyìí bọ́ọ̀ bá ríra rẹ níbi tó ń ti forí kalẹ̀ fọlọ̀ wò òjì rẹ òjì rẹ fọlọ̀ bó sì wá gé òjì kúrò lára rẹ tí ó fi jẹ́ kó yi yí ọ̀daràn paraku ó fara ba ó forí ara rẹ náà òjì rẹ náà kò sì forí wọn ní kí ló dé tó lọ́n fi sọ pé bẹ̀lùgòdò wì wà lùmọ̀ọ́sọ́ọ̀l àlùgòdò wọn náà làárọ̀ àárọ̀ tó ń bá ẹsẹ̀ yọ láàárọ̀ tẹ́ ẹ bá wo òjì yín ẹ̀rí kò jí yín kò ní wá tààrà ní àdójúkọ yín òjì yín ọ yẹ síbi kan náà wọn ní òjì yẹ síbi kan ó múni mà dáadáa pé òjì forí kan lè fọlọ́.

wal asọ́l àti rọlẹ́ asọ́l la wà báyìí asọ́ọ̀lù la wà báyìí bóyá tọ wọl asọ́ọ̀lù ọwọ́ ọ̀rọ̀ lẹ́tà ní ìsìn máa ń tó bá wo òjì rẹ nísì ó rí kó forí kalẹ̀ fọlọ́ mẹ́sà ó yàtọ̀ sí ọ̀sìn mẹ́sà ó yàtọ̀ sí ọ̀sìn mẹ́sà ó ní í ṣe pẹ̀lú kóòrùn tìwọ̀ ṣùgbọ́n ọ̀sọ́ àwọn àrọ̀lẹ́nu ìrọ̀lẹ́ wọ́n bẹ̀rẹ̀ láti ẹ̀yìn asùn. torí ẹ̀ tó bá túmọ̀ rẹ̀ sí pé àárọ̀ àtàlẹ́ òjì wo ló ní lálẹ́ tó ń torí di eléyìí báyìí tó bá lọ wò ó ó ní ìsìnbó lòdì rẹ wà òjì rẹ ti forí kalẹ̀ fún Allahu ọ̀gbìn àti tó ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ kìí ṣèyàn agbára ọlọ́run ọba jù bẹ́ẹ̀ lọ nítorí báwo ló máa ń ṣe ǹjẹ́ ọlọ́run ọba tó yẹ pé. gbogbo wa ń forí kanlẹ̀ fún òjì wa náà kìí ṣe àyọkúrò ǹjẹ́ ọlọ́run ọba yìí kò tó gbà fún bí kò tó gbà fún téèyàn bá jẹ́ péyàn bá ṣe làákà yìí tọ́ ọlọ́ni kul man rabbu samawati wal ard qulillah qul afattakhadhtum min dunihi awliya. لا يملكون لانفسهم نفعا نفعا ولا ضرا قل هل يستوي الاعمى والبصير ام هل يستوي الظلمات والنور ام جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار ọlọ́run ní kí anabi muhammed sallallahu alayhi wa sallam kó ṣe béèrè lọ́dọ̀ àwọn kèfèrí kó ṣe béèrè lọ́dọ̀ àwọn ọ̀sẹ́bọ pé ẹ̀yin aláìgbàgbọ́ wọ̀nyí. ọlọ́run ní sọ fún wa ìrìn anabi sallallahu alayhi wa sallam bil munasaba wọn ní gbogbo kúl bàbá rí inú al-Qur'an àmì ni o nínú àwọn àmì tí ń tọ́ka sí pé ọ̀rọ̀ ọlọ́run al-Qur'an torí pé kò lè ṣeé kọjá pé anabi sallallahu alayhi wa sallam òní sọ̀rọ̀ ní tún wá máa dọ́gbọ́n sọ fúnra rẹ̀ pé kúl sọ fún ọ àwọn òbí kò lè ṣe sí ọ̀rọ̀ lọ́la Qur'an ah, ntọ́lọ̀ ń bẹ lẹ́dàá wa sọ ńlá náà Qur'an ẹ̀yẹ wa gbà ọ́ láti mú kankan nínú Qur'an ah, kọ́ wa sọ pé kò yẹ kó wà bẹ́ẹ̀ ní báyìí àti rí àwọn kan tó sì kó àwọn tí ń dà wọn láàmú pàápàá jùlọ láwùjọ àwa yorùbá yìí tẹ́gbẹ́ tó máa ń kí alukur'an gbogbo ibi tó bá ní kólkólkól ọmọ àádán wal iyadu billah so kódà nílùú kan tí mo ń tíráàbù ńjọ kan mo ti sọ láti lẹ́yìn bàbá kan lẹ́yìn tó ké fati àtàlásùbà. lọ́ba ni huwa Allahu ahad ẹ́ eh? àmọ́ ah, láti ṣe kí n tó wá tán ti sá torí mo fẹ́ fi mu rẹ̀ jọ. pé sọ wípé ìròyìn ò tó àfojúbà ẹ̀kẹ́ tí èèyàn ń kà èèyàn ń gbọ́ ó sì wọ́n kú ìwọ mú bọ̀ wọ́n kí alukurani wọ́n yọ kúl dànù sórí eléyìí pọ̀ láwùjọ yorùbá ń bì torí bá méjì kọ́ àwọn èèyàn wọn ò wá mà àwọn ẹni tó sì kọ́ mà wọn ò wọn ò wọn ò gbà wọn ọ̀pọ̀lọpọ̀ gbà fún wa láwùjọ yorùbá yìí ìdínú tó fi jẹ́ pé àìmọ̀kan ti pọ̀ jù ìfẹ́ ẹnu ti pọ̀ jù láwùjọ yorùbá yìí torí àwọn ọmọ tó lọ kẹ́kọ̀ọ́ wá náà gan ẹ̀rí pé wọ́n gbà fún ọ wọ́n ti ẹ̀rí kọ́kọ́ mọ́jọ ibi sọ̀rọ̀ àbùkàn tí òòrùn tá àgbọ̀ tó mẹ́sẹ̀jì tó mú wá ṣe láǹgbà àgbọ̀ àgbà àgbọ̀ àgbà ó kúkú gbọ́ tẹ́lẹ̀ náà orí àgbà náà làwọn so problem ńlá ni láwùjọ yorùbá yìí yìí máa wu gbogbo wọn pípọ́tẹ́ pé ń lé àwọn àwọn ọmọ lọlẹ̀ lárúbọ àwọn lọ kí ó kìí ṣe torí kí wọ́n fẹ́ tẹ̀lé níta wọn bá kí wa àti tí ìbá ṣe Yorùbá yìí wọ́n kàn fẹ́ máa fi ṣe fáàrí ni káà wọn ah, alágbájá kan Kuwait lọ náà lọ kìnnì kan lọ Libya Sudan lélẹ́yìn lọ bẹ́ẹ̀sì ibi tó parí sínú àmọ́ pé níta ń ṣe ọ̀dà kìnnì kan tó ń sọ yóò bá mú Yorùbá ọ̀fẹ́ fún àfẹ́ ìdínú tẹ́ fi kí odó pọ̀ bàjẹ́ láwùjọ yorùbá yìí. ó lè yẹn máa kí alukurani tó wọ fún ara rẹ̀ wàá máa yọ nǹkan dànù nínú alukurani á ọ gbádùn ni eléyìí èèyàn ọ̀rọ̀ ọlọ́ọ̀ni wọ́n ní yẹn ní gbogbo bá ti rí ni nínú àmì tí ń sí àbó lè má sọ̀rọ̀ kọ́ má sọ̀rọ̀ lọ́kọ́ má sọ̀rọ̀ lọ́ní ìsìnkú pé sọ fún wa sọ fún wa pé ní jẹun ẹni tí wọ́n ń wọ̀ ọ́ yọ̀ mọ́ pé àbó ń lo àlìjánu ṣé ìwọ náà lọ ń sọ̀rọ̀ fún mi lọ́wọ́ sọ pé sọ fún wa torí bọ́lá ń sì dá yẹn tó bá jẹ́ ìgbà ọ̀rọ̀ ara rẹ lọ́ba ń sọ ó ní máa jíṣẹ́ ẹlòmíì pé sọ fún ó sì ní máa sọ́nsọ́ pọ̀ ń pẹ́ nìkan míì lásìkò sòṣùgbọ́n gbàtọ́ náà sọ yìí pé kul man rabbu samawati wal ard sọ fún wa ìwé anabi muhammed sallallahu alayhi wa sallam lálólúwa tó dá sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì ilé ìfihàn pé kìí ṣẹni tí ń kà á fún wa ní ìsìn lọ̀rọ̀ yìí tọ̀dọ̀ rẹ̀ wá kìí sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹlòmíì táwa lẹ́lòmíì Allahu rabbul alamin téèyàn bá ń máa ma jára fi kan kó nu alukur'an faqad kafara wọ́n ti di kèfèrí o wọ́n ti di kèfèrí látàrí kódò pọ̀ àwọn èèyàn dààmú fún kán wá mà wọ́n sì dààmú fún kán tẹ́tí gbọ́rọ̀ mà náà lẹ́sìn rí kán àwọn amadíyà ní ìsìn wọ́n ti ń gba ọ̀pọ̀lọpọ̀ ayé ńlẹ̀ yorùbá yìí látàrí kódò pọ̀ àwọn èèyàn sì dààmú fún wá mà ẹ̀rí gbogbo àwọn. àwọn àyè tó bá tura jìnnà díẹ̀ tó bá tura jìnnà díẹ̀ wọ́n ra wọ́n ra lẹ̀ wọ́n kọ́ mọ́ṣáláṣí rọ́ọ̀bẹ̀ wọ́n ra lẹ̀ wọ́n kọ́ mọ́ṣáláṣí rọ́ọ̀bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbèríko ìgbèríko wa ẹnìkan ló ń láti níbi kan kò yí mẹ́wọ̀n sọ láti jùmọ̀ lánàá jùmọ̀ ẹni ìmáàmù yẹ̀yẹ́ o bàbá ni àwọn adúgbò fọlọ àwọn táwọn jẹjẹ máa Ahmadiyya a olóyin àtètè tún sọ̀látù sí sọ̀látù gbọ́ ibẹ̀ ńkọ́ ló ti tún sí ó tún jáde kó mẹ́ fáwọn ọmọ ọlọ́ abẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kọ́ mọ́sálásí sáró lù wọn kọ dúdú alágbèrè náà wọn sá fún yín lọ́rùn náà wọn fún yín lọ́rùn nígbà tẹ́ ẹ fẹ́ sùn òdodo gbogbo gbogbo dàgbàdàgbà ọmọ wọn pa yìí nígbà táwọn èèyàn bá ti dààmú fẹ́ òdodo bẹ́ẹ̀ ni ìbàjẹ́ ó sì gba gbogbo àwùjọ kọ́nà wọn dàgbà kọ́ sára ara aru rẹ̀ náà ẹni tó débi kúl tọ́jà dànù ó ní kúl ọ̀tọ̀ sí i wọ́n lọ sọ fọlọ́ bó ṣe yẹ kó sọ̀rọ̀ ẹnìkan ti hùwà ọdẹ orí bá ń rí tọ́nà wọn bá padà tẹ́ nípàdé ayé onáni Muammar al-Qaddafi tọ́jú olórí Libya ó ti hùwà ọlọ́dẹ orí bá ń rí kọ́dà ọsọ yanya yanya ni tí gbogbo mídíà gbẹjọ náà tí àwọn Rabitatul Alamin Islami ti torí rẹ̀ tí wọ́n gbé tí wọ́n gbé òfin ńlá kan jáde ó ní gbogbo kól kól kól ọyọ ká yọ dànù kó nu àgùrà ó nítorí pé kól kól kól yàn ànábìtọ́ lọ́n fi bá wí ti kú tó àwa ní ìsìn ọyọ kákan sọ pé man rabbus samawati wal ard kákan já kúlù dànù ẹ gbọ́rọ̀ títí ẹ̀ bá ti nípò ó máa ń pa wọn bí ẹmu ni òun náà wàá dààmú lónìí tontori délé ẹnìkan wá sọ pé nǹkan kan bẹ náà fúra tí ọ̀tọ̀ kọ́ wà ń bẹ̀ fọwọ́ káàfù onítọ̀ ti di kẹfẹ́ ìwádìí tí wọ́n á fi hàn pé rò Muammar al-Qaddafi yẹn àṣẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà Yahudi ni ìwádìí fi hàn bàbá rẹ̀ Yahudi ni ìyá rẹ̀ Yahudi yà ni bóòlù ọ̀sán jẹ́ Muammar al-Qaddafi ọ̀rọ̀ pọ̀ láti ìlú torí wọ́n ní bàbá rẹ̀ rorò bàjẹ́ ẹni tí ìyá rẹ̀ padà sá lọ bá tọjọ́ kọ fún ìyá rẹ̀ ọ̀nì Qaddafi láti náà yà Banu ní Libya òní wa máa ń pè ní muhammad muhammad muhammad fún ọkẹ ṣe muhammadu fa muhammad tẹ̀yìn ọmọ muhammadu rẹ̀ wọ́n lè ní gàdáfì kí ni gàdáfì kọ́dáfì tó ẹ̀yà kan ní ní libya tó ìwádìí ti padà fi hàn pé yahudi lò náà bá ọ̀yà ẹ̀ ọ wá sí nàìjíríà ń gbà kan fà nàìjíríà àyèmọ̀ká ti pọ̀ jù mí ọ wá sí nàìjíríà ń bẹ lórí youtube náà ọ wá sí nàìjíríà tẹ́ pé àwọn èèyàn bíi mílíọ̀nù ni wọ́n tò lẹ́yìn rẹ̀ kánú báwọn ti sọ láti jùmọ̀ ẹ ṣebí ọkùnrin ló ọkọ máa tún jẹ́ mùdálìs kò lè tètè hàn àlóbìnrin kan máa wá láti Senegal wọn lọ́mọ Ibrahim Niass lẹ́yìn ikú bàbá rẹ̀ ó níyọ ọdún tó náà fi wá ṣe lè má mọ̀ fún wa Nàìjíríà àwọn géńdé kùnrin pẹ̀lú orungbọ̀n àti tẹ̀sùbà ńláńlá wọ́n wàá tò lẹ́yìn rẹ̀ ẹ̀rí pé nǹkan ti ń ṣe wọ́n ti pẹ́ àìmọ̀kan náà ní gbogbo ẹ̀ tí àìmọ̀kan bá ń dá ẹ̀ láwọn kódà tí ẹ̀ bá ní mà yọ kọ̀kọ́ fi mà yóò gbé sẹ́gbẹ̀ẹ́ kan tí ẹ fẹ́ sọ pàdúrà àwọn èèyàn yìí wọ́n sì nà ní tí ọmọ wà lọ́kẹ́yìn àní wọ́n sì nà wọ́n sì nà ọ̀nà sí àwọn náà torí di eléyìí ní nǹkan kan ṣe jápò nù alukurani ní ìsìká gbà nǹkan alukurani àwọn ayánu qul man rabbu samawati wal ardi qul lillah qul hmm, alukurani ọtún padà ọkadà rẹ torí látàrí hmm, ó ti gbé nǹkan kan jẹ tó o bá máa ma gbé jẹ kófù ó léwu. kọ̀dàbí àwọn ìwé tààrà bíi novel kan tó wọn kíni lọ tọkàn máa fojú wo pé kíni kíni rubbish ti ń sọ ó tún fò síbò mí tàbí òye wa sàmílì ọ̀rọ̀ náà náà kò sí nǹkan kan tí ọ̀tọ̀ rule out àwọn Ọlọ́run tí Ọlọ́run nítorí àwọn adúpẹ́ tó wá ní mùsùlùmí torí rí gbogbo olú táwọn èèyàn ń ọ̀pọ̀lọpọ̀ onímọ̀pẹ́ wọn ní mọ̀pẹ́ kọ́lọ̀ sórí fáwọn àdúgbò ẹ̀fọ́lọ́ tẹ́lẹ̀ máa ń mọ́ kàkà ní wọn sọ pé Al-Qur'an nìkan kìíní kan sí kó tó sọ̀kalẹ̀ lórí mímbà rùn ọlọ́run máa ń tí ó ṣe fún ọlọ́run máa ń tí ó ṣe fún à àmẹ́lẹ̀ yìí ní ìsìnkú ọjọ́ pé ọjọ́ tuntun náà tí wọ́n mọ̀ pé bàbá di dáàdì ti sọ ó ní fifty thousand errors in the Bible undisputable Allah unobjectionable kálukú gbẹnu lọ́nu ẹ sáà kẹ́ bẹ́ẹ̀ ọ nígbà tí kẹbíìrò hún tóun á sọ pé àwọn ti rí pé kọba kọba mu ká pè lọ́rọ̀ lọ àwòtọ́ náà kọba mu torí rẹ̀ ó ní kókó tó fà á ni pé ń kó kùtà bá wọn <laughs> nígbà tí bísíǹsì ó ní kó bá kí ló dé ó ní ìwé tó jẹ́ pé náà ni àwọn èèyàn ń kà wọ́n fi ń fà wọ́n lẹ̀ báwọn ò ṣe tàwọn má ah no it needs to be changed <laughs> Allahu akbar torí àdúpẹ́ fọlọ́ tọ́ ọba fi lè já kúldànù tó fa gbogbo ọ̀rọ̀ ní ọba já kúldànù fa ń tẹ káfí tọ́ ọba já kúldànù lára Al-Qur'ani fa ń ta káfíìr èèyàn di kẹfẹ́rì nù kọ́lọ́ sànù wa. ọlọ́ni qul man rabbus samawati wal ard ọlọ́run pa anabi sallallahu alaihi wasallam láṣẹ láti dojú ọ̀rọ̀ yìí kọ àwọn ọ̀ṣẹbọ gbogbo àwọn káfìrí díjọ́ gbẹ̀ndà alqiyam anabi wa ti kú ọ̀rọ̀ yìí ń bẹ́ẹ̀ nù al-Qur'an àwa tá a ṣẹ́kù lónìí à ń ka ọ̀rọ̀ ọlọ́run ọba yìí tí gbogbo mùsùlùmí létí kí gbogbo káfìrí náà sì máa gbọ́ ọlọ́run ọba ń bi ọ́ léèrè tí ọba ń ma ìdáhùn ìbéèrè yìí sọ dálẹ́ni tó rò gbogbo sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì ta lẹni tó rò pọ̀ dá sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì kò sí tí ì bá sọ lọ torí kò sẹ́nìkan nínú wa níìsì tó lè wòsàn sùn tí ó sọ pé òun ló ń da kò sì sẹ́nìkan nínú wa níìsì tí ó sọ pé asán lásán ń lọ da gbogbo àwọn ẹ̀dá ńlá wọn ìgbà yìí kò sì sẹ́nìkan nínú wa níìsì tí ó sọ pé àwọn nǹkan wọ̀nyí lọ dára wọn dá am khuliqu min ghayri shay'in am humul khaliqun am khalaqu as so ṣé asánlásán lọ da yín abẹ́yìn lẹ dára yín abẹ́yìn lẹ dá gbogbo sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì nígbà tí èsì pé ẹ̀ lámà dájú ọlọ́run ní bí wọ́n léèrè ìrìn ànábì sallallahu alaihi wasallam ọlọ́run tí wọ́n á ní tún dá wọn lóhùn orí lẹ́ sọ fún wọn pé ọlọ́run nítorí pé léyìí nǹkan tẹ́nìkan lè jiyàn nípa rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ayé alukur'ani ti máa ń béèrè pé ta lẹni tó dá àtìlẹ̀ àwọn kẹfìrí náà dáhùn pé ọlọ́ọ̀ni ọlọ́run kìí ṣe nǹkan mi tí ọlọ́run á ní kó tún dá wọn lóhùn káwọn òlẹ̀ bàṣìkò jẹ́ sọ fún wọn pé ọlọ́run tẹ́lómi bá gbọ́ ọlọ́run á máa yín mú yóò máa wò kékeré ní jẹ́ ọlọ́run lọ́ba tó dé mi gbogbo nǹkan ló mú wa máa allah orúkọ ọba tó dá gbogbo nǹkan nìyẹn orúkọ yìí níbi tọ́ka màmàdé ẹlòmíì ò lè bá jẹ onìkan náà ní jẹ níbi tó lágbára dé wọn ò gbọdọ̀ fi lọ ẹnikẹ́ni ọlọ́hùn nìkan ló tó jẹ ǹjọ́ wa mú ọkọ mi bì tó ṣe pé ẹnìkan ṣoṣo ló lè jẹ yàtọ̀ sí Allah wọn ni kò sí láyé kò sí láyé torí ẹ gbogbo nǹkan mìíràn tó ń pe Allah. ẹ i pé wọ́n tún lè fi pe nǹkan míì wọ́n tún lè fi nǹkan ní ìsìn god god pọ̀ god pọ̀ so àmọ́ allah ẹ̀yọ̀kan ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé ní òde òyìnbó god wọ́n fẹ́ẹ̀ túmọ̀ sí pé ẹni tó ṣe nǹkan kan tó jẹ́ pé nǹkan so nǹkan mi náà lágbọ́n abomi nísìn ọ̀yọ́ lè jẹ́ nídìí ká jẹun torí pé ńgbà tó jókòó àpò ìlúbọ kan fún àwọn arò lọkà ọjẹ tán táńjẹ dánrú ẹwò nu wa so wọn sọ pé god of amala so o ti di god of amala ni ẹ so bẹ́ẹ̀ náà ni àkọrọ ekpe kọ mọ wọn ẹni tó ṣe é pé àìtí ìfanfèrè pé ni ó lè da bọ́ọ̀lù mẹ́ẹ̀ẹ́dógún àwọn láàrin ìṣẹ́jú méjì tá ń lè dánrú láàrin àwọn máa ní sáà bọ́ọ̀lù yìí o ní sáà bọ́ọ̀lù tí wọ́n gbá tán lọ́tẹ̀ yìí tẹ́ pọ́gbà àwọn bíi oṣù mẹ́fà wọ́n lè sọ pé bọ́ọ̀lù mẹ́ẹ̀ẹ́dógún ló nìkan sọ sáwọn láàrin oṣù mẹ́fà wọ́n tún máa yìn bọ́ọ̀lù mẹ́ẹ̀ẹ́dógún péré bọ́ọ̀lù mẹ́ẹ̀ẹ́dógún bá gbà lọ́wọ́ wọn lè sọ sáwọn láì níye gbà tó wọ́n wá sọ pé ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún ló sọ sáwọn pé ni wọ́n ṣe fún ní àmì ẹ̀yẹ ẹni tó gbá bọ́ọ̀lù sáwọn jù lọ́dún yìí ní England lápèjúwe so bẹ́ẹ̀ ni wọ́n ń bá lọ bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ bá lọ fi tí ń sọ bọ́ọ̀lù bíi mẹ́ẹ̀ẹ́dógún sáwọn láàrin ìṣẹ́jú méjì wọ́n wá ní lágbájá is god of football gbogbo eléyìí tá a ní english tó god of football ṣe náà ò ní god mo rò pé yé wa allah bá ní wárú rẹ̀ wá láyé orúkọ kan ní o tó jẹ́ pé náà lè jẹ kò sí náà. gbogbo kọ pátá ní wọn lè fi pẹ lómi yàtọ̀ sí Allah a ah, Ọlọ́run bá ga púpọ̀ ta ló ṣe bẹ́ẹ̀ Allahu Rabbul àwọn náà nígbà tá a sọ pé Ọlọ́run tá a sọ pé kìí sorúkọ Allah kìí sorúkọ Allah ṣùgbọ́n ìtumọ̀ orúkọ Allah tá a bá gbọ́ yé lọ síbi pé ó ní lórí wa ó ní lórí wa pa a sí ní ọ̀dà ọlọ́run ọlọ́run dà ń sọ sáyé lò fún nǹkan mi máa lò fún nǹkan mi àwọn ọlọ́run wa àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ọlọ́run táwọn ń sìn wọ́n tó mú sàlọ́lọ́ wọ́n tó mú kinní lọ́lọ́ àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ làwọn sọ ṣé ẹni sọ́lídì lárúbá ni pé ẹni tó mú kinní ní Allah a ò lè sọ kó lè bá kó lè bá yí ní ìsìlédè lárúbá ni kò lè ṣeéṣe ní English náà kò lè ṣeéṣe ìgbẹ́tọ̀ ẹ òmú ẹ òsàkókó ní Allah òmú òsàkókó ní Allah ọba kò lè ṣeéṣe o ọkọ̀ lè sọ pé òmú ní God ó sì bá a mú bá wọn rẹ́gí ló ṣe bí ìdodo ẹ̀fọn pé òmú lọ́lọ́ rẹ́gí ló ṣe bí ìdodo ẹ̀fọn àmọ́ òmú ní Allah kò lè ṣeéṣe torí Allah yẹn wọn ò lè lò fún bàjẹ́ ìdí nu tó fi jẹ́ pé àwọn mùsùlùmí ní Malaysia wọ́n yarí fáwọn kèfèrí tí àwọn náà jọ mọ Malaysia torí káwọn kẹfẹ́rí jájọ́ máa Malaysia táwọn náà bá fẹ́ korúkọ òòṣà tí wọ́n sìn àwọn náà máa ń pè ní Allah wọ́n máa ń pè ní Allah àwọn mùsùlùmí Malaysia wọ́n wá pè ní court bí oṣù so ilé wa dájọ́ pé àwọn mùsùlùmí ló wà lórí òdodo Allah táwọn mùsùlùmí ń sìn wọn gbọ́dọ̀ lo Allah fún nǹkan míì tó yàtọ̀ sí wọn àpìlì dánwò títí pàfidé kóòtù lẹ́yìn rẹ̀ àfàlùkìyà àwọn mùsùlùmí náà ló wí torí délé eléyìí bẹ nú àmì ńlá tó di ọmọ pé ọgbọ́dọ̀ sìn kan ní sí ó Allah lọ́ba tó dá ọ Allah lọ́ba tí ó pa ọ Allah lọ́ba tí ń pèsè fún ẹ Allah lọ́ba tí mú ní ga Allah lọ́ba tí rẹ ní sílẹ̀ Allah lọ́ba tí já pọ̀ Allah lọ́ba tí níní kù Allah lọ́ba tí ṣeni láǹfààní Allah lọ́ba tí gbé ìnira báni amẹ́ni. أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء tala ni tó máa ń dá ẹni tó bá bọ́ sínú ìpọ́njú lò tó sì máa ń gbé aburú kò fún un Allah òun náà ló máa ń ṣe bẹ́ẹ̀ ó wá yani lẹ́nu nígbà àwọn èèyàn dájọ́ ta Allah wọ́n pọ̀ jọ ẹni tí ń ṣe tiẹ̀ lọ àwọn ẹni tó jọ ta ẹlẹ́dàá wọ́n pọ̀ jọ ẹni tí ń ṣe tiẹ̀ lẹ́dàá wọn náà wọ èèyàn tí ń sin náà lẹ́gbẹ̀ẹ́ yẹ ẹni tí ń sẹlọ wọn èèyàn tí ń ṣe islam lẹ́gbẹ̀ẹ́ yẹ ẹni tó mú islam lọ́dà torí ẹ̀ dáhùn lóhùn pé allah qul afattakhadhtum min dunihi awliya kí ló wá sí ńgbà tẹ́ ti mọ̀ pé allah ọ̀nà ló dá gbogbo nǹkan kí ló dé tẹ́ tún wá lọ mú àwọn míì ní alágbàkàyà alátìlẹ́yìn olùrànilọ́wọ́. lẹ́yìn ọlọ́ tọ́ba tó dá wa tó dá gbogbo nǹkan òǹkọ́ alágbára láti ràn wá lọ́wọ́ bí síbò ń lọ lágbára láti ràn wá sí kí ló dé ẹ tún wá lọ mú nǹkan míì kí wọ́n máa ràn yín lọ́wọ́ wọ́n máa ràn yín sí wọ́n sọ Ọlọ́run di gẹ́gẹ́ bí èèyàn wọ́n ní iṣẹ́ lè pọ̀ níwájú ẹ̀ àwọn fáìlì àwọn tètè máa ràn wọn lọ́wọ́ wọn mọ̀ bá wọn páàsì fáìlì àwọn wọn ò ní jẹ́ kí nǹkan kó mú fáìlì àwọn mọ́lẹ̀ gbàtẹ́ ti gbà kí Allah ló dá gbogbo nǹkan kí ló dé tẹ tún á lọ mú àwọn míì lẹ́yìn rẹ̀ láláràn sí àwọn tani ganan rí la yamlikuna li anfusihim naf'an wala darra àwọn jẹ́ kí wọn ò lè dá síra wọn láǹfààní wọn ò sì lè dá nira wọn lára kí ló dé tó kó àwọn lẹ lọ mú màlẹ́kà tó bá yẹ pé lòun lálàrán sí lẹ́yìn ọlọ́run bí màlẹ́kà ti ṣe ga tó màlẹ́kà ò lè dá síra rẹ̀ láǹfààní kan màlẹ́kà ò sì lè dá nira rẹ̀ lára nítorí àwọn bàbá fi wọ́n ṣe ni wọn ò lè dá sí kankan àfi nítorí àwọn fi wọ́n ṣe tó bá yẹ pé àlùjánu ńlọ ọba mú lálàrán sí lẹ́yìn Allah àlùjánu ò ní kápá lórí àǹfààní kan. tó lè dá ṣe fúnra rẹ̀ kò sì ní ìkápá kan lórí ìnira kan tó lè dá fúnra rẹ̀ a pé sí ọ̀rẹ́ láì sí ọ̀rẹ́ láì bákan náà ẹni tó má nàbí ọlọ́run ọba kan ọ̀kan nínú àwọn aránṣẹ́ ọlọ́run tó mú ní aláránṣẹ́ ó lọ lùgbàlọ̀ ewu. òun ni ọgbà ńkó nínú ọ̀ràn òun ni ọmọ afọ̀n yọ kúrò nínú àgbákò bí ẹni yọ tìgá kúrò lẹ́sẹ̀ ẹni ti tìgá gámá ìwọ náà mà pé èèyàn lásán nínú àwọn ẹ̀dá ọlọ́run kò lè ṣiṣẹ́ ọlọ́run èèyàn lásán nínú àwọn ẹ̀dá ọlọ́run kò lè kó ní ọgbà ọ̀la òun lẹni tó ṣe pé yóò di olùrí kó sọrí òde bá ru wọn wọn náà lọ pàpọ́ ó ní ọ̀kan nínú irú àwọn ẹni tó ń pè ọ ń sá sókè sódò lòun náà ń sọ pé bàbá má fi mí fún wọn mú wọn náà lọ sọ bẹ́ẹ̀ o má ẹ̀yin nísìnyí wọ́n wá bá mi oníkì ń gbọ́ ń sábọ̀ bó wá ọkàn rẹ ti balẹ̀ ibi tó tọkàn rẹ ti wá balẹ̀ yàmùyàmù kan bá ń dà mí yàmùyàmù yẹn sọ wọ́n náà máa ni bá ń pa ni bá ń pa ni ni. subhanallah ìyàwó ọ̀pá yàmùyàmù kì í kì í àwọn aláàbọ̀ ọ̀pá sádùrù bùkátà ti táwọn ibi tá a wá yìí ọba mu kìí ṣe ibi tó yẹ ká wá la wá yìí subhanallah torí de ilé ìwọ náà sọ pé ń sáká ń sọ pé má fi mí fún wọn mú má jẹ wọn pa mí má jẹ wọn rá mi mú subhanallah kí ló tún wá sẹ́kù tó bá gbọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n bá ń sìn lẹ́yìn allah o ti tọ́gò ọ tọ́gò o fìdí rẹ́mi torí gbọ́ anabi wa sallallahu alayhi wa sallam lásìkò tí àwọn kèfèrí tí wọ́n wá tí wọ́n ní àwọn ń wọnà láti pa tá a ṣe pàdé tá a ti pètèkè o tá a kó gbogbo àwọn géńdé jọ láti inú ẹ̀yà kọ̀ọ̀kan tá a sì fọ́ ní kálukú ní ìdá tó ń mú bérebére lọ́kọ́ tó máa fi sábàì kò ní ṣe yàtọ̀ láàrin ẹran àti egun yóò gèlè. pàtó àyàn gbogbo àwọn ọ̀dọ́ ìpínpọ̀ ọlọ́pàá anábì ọ̀mọ̀dó anábì màsáà tánàbí wa tọ́ sáfẹ́wù ṣe náà ló wá bá sí àbí òyọ torí èèyàn lànàbì tiwa èèyàn tọ́lọ̀ wọn bá pọ́nlé èèyàn tọ́lọ̀ wọn bá ṣàgbéga fún ànábì wa sallallahu alaihi wasallam wọn náà làwọn ọ̀daràn gbẹ́ kótó lẹ̀ fún lọ́jọ́ ogun Uhud tánàbì ṣubú síbẹ̀ tánàbì tó mọ̀ á pè ní èèyàn ni àmọ́ lọ́n pọ́nlé ó ṣe ní ìrànṣẹ́ akramakumullah òun náà lẹni tó ṣe kó gun ràkúnmí rẹ̀ ó ṣubú lórí ràkúnmí láti fi ṣàpèjúwe fún wa pé èèyàn ni torí rẹ̀ pọ̀tọ́ kò sí. anabi wa sallallahu alaihi wasallam ìmọ̀ àmà tọ̀ ìmọ̀ àmà yàgbẹ́ Anas ibn Malik radiyallahu anhu ó lè ní àtẹnìkan àwọn ẹgbẹ́ àgẹ́tẹ̀ lánàbì sallallahu alaihi wasallam tó bá fẹ́ gbọ́ bùkátà rẹ̀ tọ́wá ń pa ànábì wà láyé àwọn àpè ìgbàǹgbà ànábì ṣé gbẹ́ni ó mú gbọ́ ni àbí wò kátó wá pa ànábì tó kù nítorí pé àwọn ń tọ̀rí kan tí wọn gbogbo kátàkátà ló kọ́ dọ̀ ó lè máa pa ànábì ní sikola ànábì náà ànábì náà ló kú tó wọn tún máa sì tòun náà ló sì dọ́gba pẹ̀lú pé ń ṣe tọ̀rí kọ torí pé tọ̀rí kọ tó máa ń ṣe wọn èrònú wọn èrònú wọn máa fi ọ̀pọ̀lọpọ̀ amẹ́ fún tọ̀rí kọ torí ẹ tẹ́lẹ̀ ìbá yé wa ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa òun lọ́ba tí mú káǹfààní kó wá báyìí òun lọ́ba tó lè fi ìnira tó lè fi ṣèyàn gbogbo ń tó bá ṣe ọ́ ní dáadáa ọ̀dọ̀ ọlọ́run ló ti wá gbogbo ń tó bá bọ́ ọláì dáa kò tọ́jú ẹlòmíràn àfi ọlọ́ tọ́ sẹ́yìn gbàgbọ́ bẹ́ẹ̀ sẹ́yìn gbàgbọ́ bẹ́ẹ̀ ní yorùbá lẹ́gùn àbí ní islam lẹ́gùn à ní yorùbá lẹ́gùn yorùbá lẹ́gùn ọgbàgbọ́ yorùbá lẹ́gùn nífin bí dáadáa bá ṣe wọ́n wọ́n lè máa ògbógun táwọn ṣe báyìí dáadáa bá tún ṣe wọ́n àyè yorùbá lẹ́gùn ìdáadáa bá ṣe wọn wọn máa dúpẹ́ fáyé báyìí dáa bá ṣe wọn wọn máa wárí fáyé wọn máa sáde ayé ayé ayé yìí náà làwọn ń bọ̀ àwọn ọgbà kọlọ wọn bá ní máa mú dáadáa wá báyìí wọn ọgbà kọlọ wọn bá ló lè má ìdá wá báyìí torí àti dáadáa ta ìdá kulkullun min sọ fún wọn pé àti dáadáa ta ìdá àtọ̀dọ̀ ló ti máa wá Allahu Rabbul alamin Allahu Rabbul alamin. kò túmọ̀ sí pé kò sáwọn ọ̀daràn kò túmọ̀ sí pé àwọn abatẹnijẹ́ òṣù àmọ́ àwọn ń gbìyànjú ọlọ́wọ́n bá ní òkè kọsẹ̀ wa ma hum rịị na min ahadin illa bi idhnillah gbàtọ́ náà sọ̀rọ̀ nípa àwọn òpin náà ó ní wọn ò lè fi náà sẹ́ni kankan sùtà àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ torí lọ́yẹ kọ́ ọmọ ẹ̀sìn òun lọ́yẹ kọ́ sáàdì òun lọ́yẹ kọ́ ọmọ pè torí bá sọ ọ̀nbẹ lábẹ́ ẹ̀sùn tọ́lọ́wọ́n bọ̀ bá sọ kò sí ẹni tó lè sọ kò sí ẹni tó lè sọ torí ẹ̀ ló sì jẹ́ pé àwọn gbẹ́rẹ́ kan oṣó ẹ̀rí àwọn náà làjẹ́ ọmọ ẹlẹ́ka àwọn náà ló sọ ọmọ ẹlẹ́ka wọ́n mọ̀ àtúndà aláàmù àmọ́ àwọn tó ń fi àyàtọ̀ kùrì sí tó fi ń ba egungun ṣètọ́nì jẹ so ó rí i pé egungun wọn mọ̀ rí ọ̀sá náà àbí òye wa ẹnì kejì wa sọ fún mùsùlùmí mi kejì wa mọ àyàtọ̀ kùrì sí ó ní kùrì sí kùrì sí <laughs> nítorí kò ka ìsìláàmù kún kankan ó ní kùrì sí àyàtọ̀ kùrì sí ó lò wọ́n gbọ́dọ̀ abájọ abájọ tó kò má wàhálà tọ́lọ́wọ́n ló máa fi dáadáa séyìn ọlọ́wọ́n bá ló máa mú àìdá báyìí. قل هل يستوي الأعمى والبصير àpèjúwe múmìnì ni àti káfíìn sẹ́ni tí ń ríran lè dọ́gba pẹ̀lú afọ́jú wọn lè dọ́gba o ẹni tó gbé Allah Rabbul Alamin nìkan ní pè onìkan lọ́mọ kó lè fi dáadáa sí òun onìkan lọ́mọ kó lè má ìdá bá òun ẹni tí ń pè bẹ́ẹ̀ òun lẹni tó ríran amẹ́ni tó ṣe pé nǹkan mí ìyàtọ̀ sí Allah ló ń pè gẹ́gẹ́ bí ẹni tí ń bọ ẹ̀yọ̀ ẹni tí ń bọ olóró ọlọ́yàdé àti gbogbo àwọn káfìrí gbogbo yahood nasara sọ́bíà gbogbo wọn lápapọ̀ wọn àwọn afọ́jú nìyẹn mùsùlùmí nìkan ẹni ẹni tó قل هل يستوي الأعمى والبصير ǹjẹ́ wọ́n á lè dọ́gba bí wọ́n á lè dọ́gba wọ́n á lè dọ́gba torí ẹ̀ sẹ́fẹ̀yìn náà ti mọ̀ wípé wọn ò lè dọ́gba báwo wá ló jẹ́ wọ́n ti ríran ẹnìkan á ní kí ọ̀dán kọ́ ọ̀dán ìsáfọ́jú wò sọ yẹ kí wọn náà dán o ọ̀yọ̀kọ̀ ọ̀dán o lẹ́yìn tó lọ́n ti sàánú ẹ̀ wọ́n á lọ fẹ́ dán jíjá fọ́jú wò kọ̀yọ́ kó sí o àpèjúwe rẹ nígbà tá a bá sọ pé wọn náà ń dán ìjà fọ́jú wò oníkọ́lọ̀ ti sí ọ mùsùlùmí ọwọ́ àlọ́ fẹ́ di kèfèrí kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa pọ̀lọpọ̀ lọ́wọ́ àníìsì lẹ́yìn ìgbà tó náà fún wọn lójú tán wọ́n wá ń dán ìjà fọ́jú wò ẹni tí wọ́n bí mùsùlùmí wọ́n tọ́ nílànà mùsùlùmí wọ́n á lò ń lọ sùkúlù wọ́n á di káfíìn ẹ máa sọ fún wọn pé qul hal yastawil a'ma wal basir sẹ́ni tó ríran àtàfọ́jú sí wọn lè dọ́gba bí wọn lè dọ́gba wọn lè dọ́gba àwọn oúnjẹ sì wá di tí ò mú ni wọn náà àbí kìlẹ̀ wá dédìí o ṣe oúnjẹ náà ó sì wá di níta fẹ́ tara rẹ̀ wọn torí délé wọn lè dọ́gba o. ham al yastawi adh-dhulumatu wan-nur àbí sí àwọn òkùnkùn a lè dọ́gba pẹ̀lú ìmálẹ̀ wọn a lè dọ́gba alukófòrò dolomat wal ìmánu no àìgbàgbọ́ òkùnkùn ni ìgbàgbọ́ òdodo ìmálẹ̀ ni wọn a lè dọ́gba torí délé tó o bá ronú dáadáa wọn náà rí pé afọ́jú àtẹnitórí ran wọn àdọ́gba tá a bá ní gbogbo wa ní ìsìn afẹ́rìn désàlẹ̀ general láti bíi àwọn tán lójú àtàwọn afọ́jú kí gbogbo ó sì jẹjẹ ọmọ ọdún kan náà ẹnìkan ò lágbára ju ẹnìkan lọ ẹnìkan ò dá sánsán ju ẹnìkan lọ ojú ọ̀nà tá a sì gbà ọlọ́gbọ́n rágádá ni àní máa sẹ́kọ́nà agbèrè láti bí ìdíje ni à ń lọ sísàlẹ̀ general precisely à ń lọ sí college of science and health studies afa ẹ̀rí pé ẹni tó lójú yóò ti débẹ̀ gbàgbé pọ̀ ọ̀run táfọ́tú tọ́jọ́ pé bóyá kò tí ì dọ́ra gada abẹ́rẹ́ màá bẹ́ẹ̀ tó ń ti kọ́nà yẹn ọlọ́gbọ̀nrán gada ni kò sí pé àmọ́ sẹ́kọ́nà ẹ̀mí ló la fọ́jú ṣubú kó tó dọ́ra gada báà kọ́ àwọn pè ní dìde kọ́dà bọ́ mú pọ̀ pa lọ́wọ́. yọ ọmọ wọn pé gbogbo èèyàn ti lọ mọ́ ń lọ gbogbo èèyàn ti lọ mọ́ ń lọ tó náà bá tún fi kún ìrìn rẹ̀ àfa ẹsẹ̀ lè tà sí kó ṣubú ṣé afọ́jú lè dọ́gba pẹ̀lú ẹni tó rí ọ báwo lòkùnkùn ṣe fẹ́ jọ ìmọ́lẹ̀ am ja'alu lillahi shuraka'a khalaqu ka khalqihi àbí ṣé ẹni àwọn akátá ẹ fi sorogún fọlọ́ ń tó ṣe pé ní tó mú yín fi wọ́n sorogún fọ́lọ̀ nípa àwọn náà dá ẹ̀dá gẹ́gẹ́ bọ́lọ̀ náà ti ṣe ṣẹ̀dá lẹ́nìkan bẹ tó náà dẹ́dà rí tó bá lọ jẹ́ pẹ̀lú rẹ bá wà lẹ́nìkan wá ní ẹni tó náà dáhùn ẹ̀dọ́ oríṣi yìí lòún sìn kò bá nítumọ̀ pé ah kí ló dé tàbí sọ pé Allah Rabbul Alamin lẹ́tọ̀ọ́ sí ká máa sìn lónìkan nítorí pé òun lọ dá wa lónìkan tó àwọn á ẹlẹ́dàá míì náà kápọ̀ wà tó náà dáhùn ẹ̀dá oríṣi mi àmọ́ àwọn ẹ̀dá tiẹ̀ orí làwọn fi ń lélẹ̀ ẹsẹ̀ wọn wà lókè wọ́n wá sọ pé ah ẹni tó dáhùn eléyìí náà agbára rẹ̀ pọ̀ o ẹja máa sùn náà sọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ so ǹjẹ́ ẹ ara wọn kan bí tẹ́ fi sorogún fọlọ́run táwọn náà ṣẹ̀dá gẹ́gẹ́ bọ́lọ̀ náà ti ṣe ṣẹ̀dá fatashabaha al-khalqu táwọn ẹ̀dá yìí wá lúpọ̀ tí wọ́n dàrú mọ́ yín lójú. tí ò jẹ́ kẹ́ ẹ mọ èwo lẹ́sìn mà kọ̀sẹ́lẹ̀ bẹ́ẹ̀ yá Allah nítorí pé gbogbo ń lẹ́yìn ìwọ gbogbo wọn gbogbo ń lẹ́yìn wọn dá dídá lọ dá wọn ọkàn jẹ́ pé ẹni tí ń kò ni nítorí tó bá làákàyè gbogbo tó ń pè lẹ́yìn Ọlọ́run kọ́ òfútù lásán ni òfútù ni nítorí pé àbẹ́lẹ̀ tó gbé sọ́rùn tó ń pé kọ́ sànù rẹ̀ tó ń fọwọ́ lú àyà gbogbo gbà ó rí O òkú lójú kan náà ìwọ lọ ń lọ lọ ń bọ̀ ẹni tí ń lọ tí ń bọ̀ àti tọ́gan sójú kan náà wọ́n jọra wọn wọn jọra wọn so ìwọ́n sì ń bẹ̀ wọ́n ń kọ́ rẹ̀ kójú kọ́ àlọ́dé òun ó fi allah Rabbul Alamin tó dá gbogbo nǹkan sílẹ̀ ò pé ọ̀dájú kò sí làákà yìí ọ̀dájú kò sí làákà yìí walillahi al-mathalul káàkiri ọkà tí mami yìí fi ruka ńbẹ lọdọ mami yìí mami yìí sì ń bẹ ń di àwòdì sí wọn ti ruka tán ọkà ń bẹ nù wọn ti wá fún un. mami wa ń sọ pé ẹni tí ọba yìí kọ́ wa gbà sí wọ́n á lò ní lọ́dọ̀ mami ọ̀dọ̀ àwọn àbúrò rẹ ló ti gbà sí sáàsọ̀pọ̀ ọgbọ́n ọgbọ́n o torí pé àwọn náà tí wọn náà tí ì tó wọn àwọn náà ń wò pé táwọn bá ti jẹ́ káwọn tún sáré lọ gbà mí wọ́n á sọ pé òní lọ sọ́ọ̀sì ìpìlẹ̀ wọn òní lọ ọbẹ̀ ọ̀dọ̀ ẹni tí wọ́n fún yọba tí wọ́n bá dá òkèlè kọ̀ọ̀kan jọ fún ọ wọ gẹ́gẹ́ bí bọ̀dá wọn ó pi ọdún mẹ́mìí rẹ tí ó tún fọ́n gbà kọ ọkà mẹ́ta sí i àpèjúwe bá jù ọlọ́wọ́n bá tọ́ dá gbogbo nǹkan ìwọ́ ló ní pè ẹni tọ́lọ́ ń dá tí ọ̀dá nǹkan kan ní tó sì wa pè subhanallah làákà ìwà wà bá tó eléyìí túmọ̀ sí wípé ọlọ́wọ́n bá ẹlẹ́dàá wa òun ló dá gbogbo nǹkan. dídá tó sì dá gbogbo nǹkan jẹ́ àmì ńlá tó mú wa mọ̀ kó nìkan náà lọ́tọ́ láti sìn gbogbo nǹkan míì tí wọn náà bá wá ń sìn lẹ́yìn Ọlọ́run iṣẹ́ kékeré kan là ń tọrọ púpọ̀ bá wa ọ yẹ kó o fi hàn wá kí ni tí náà ń so that òfin ní ma níwọ nìkan lọ́ọ́ àwa náà pẹ̀lú rẹ̀ ti wá rí nǹkan pé n ń pè ajẹ́ pé wọn náà wàá sọ̀rẹ́ńdà fọlọ́n tó gbọdá gbogbo wa wọn náà di mùsùlùmí káfíìrì kò ní fẹ́ gbọ́ yìí torí pé kò rí nǹkan kan tó lè tọ́ka sí kò sí nǹkan kan tó lè tọ́ka sí àbí kí ló sàkókò dáná náà òṣògìá kí ló dá kò dá nǹkan ok lọ́wọ́ ayé kókè ìbàdàn ni kí ló dá kò dá nǹkan kan ẹ̀sìn tó ń kọ́ sára ah Allah. téèyàn bá ronú bẹ́ẹ̀ kófòrò èjè yàn ronú náà kófòrò èjè yàn ronú ìgbàgbé ló ṣe mí kófòrò èjè ronú <laughs> ẹnì kọ sára àwọn sign post lọ́nù nù nígbàdàn náà pé òkè àgbè wa òkè àgbè wa á bóòlù kí ó ṣe òkè nípa ó ni kankan bá wọn wá ń sàdó fọba wípé tọ òkè ó gbẹ̀yìn o ẹ òkè ó òkè ní ó gbẹ̀yìn Allah adúpẹ́ tó sì wà lọ wọn kankan wọn nìyẹn wọn kà sí kíní kan gbà sọ so wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n kún lọ́dà funfun nìyẹn gbogbo àwọn tó ti sọ àwọn aráàlú wọn máa sọ pé sọ fẹ́ sórí ilé ńlẹ̀ tó bá fẹ́ sórí ilé ńlẹ̀ lọ́dúbà fẹ́ lọ́dúbà fúnrọ́ ebe yẹn lọ máa búlọ́ọ̀kù kalẹ̀ àbá àwọn alálágẹmọdé nílẹ̀ ìjẹ̀bú ń bẹ gbogbo ẹ̀ náà irọ́ lásán òfò lásán ní ní ẹ̀sìn àwọn ọ̀sẹ̀ bọ̀ òfò lásán ni àbí àwọn akẹ́kẹ́ kan ọ̀sán Òṣogbo ẹgbọ́rọ̀ bá torí tọ́lọ́ àwọn ẹni tó yẹ ká pé wọ́n gbọ́n tọ́ ìka pé wọ́n gbọ́n ìtumọ̀ ká pé wọ́n gbọ́n ni pé wọ́n sá lọ sùkúù wọ́n gba sábú so sabotikéètì tẹ̀ ń gbà yìí ọ̀yẹ́ kó jẹ́ kó jẹ́ kó ọgbọ́n yín lè kù sí yẹn iná lẹ́wọ̀n àpéjọ sétí bèbí odò ẹ̀ lẹ́ ń bọ̀ ọ̀sùn àlọ́ ọ̀sùn tó da yẹn lóòótọ́ wọ́n ní òǹkọ́lọ́ da wa á ẹsẹ̀ lè máa sọ̀rọ̀ sí wa báyìí òǹkọ́lọ́ da wa ókè kọ̀ọ̀dá yín ẹ̀ wá ń bọ̀ ọ̀dájú pé ẹ̀gbà mi ẹ wá wo iye owó tíjọba yí àsọtọ̀ lórí pé àwọn fẹ́ gbé ọdún Ọ̀ṣun Òṣogbo lárugẹ adúpẹ́ fọlọ́ wọn làwọn ò sí bẹ́ẹ̀ mọ́ àbí wọ́n tún bẹ lẹ́nu rẹ̀ a'udhu billahi minash shaitani rajim abẹ́rẹ́ rí nǹkan torí rẹ̀ wọ́n tún dá ministry of cultural affairs wọ́n tún fi dá rẹ̀ culture ẹ̀bọ Allahu rabbul alamin ńlá gbọ́dọ̀ sí a gbọ́dọ̀ pé nǹkan mí lẹ́yìn ọlọ́run bá ń sọrí fún wa ọba ni lọ́kàn jẹ́ pé nǹkan mí lọ́mọ èèyàn dúpẹ́ fún ọlọ́run bá ń wàhálà ọba ni lọ́kàn jẹ́ pé nǹkan míì làwọn èèyàn ń dúpẹ́ fún ọlọ́run ọba òfin wa lẹ́ngbà kankan fún ìyà jẹ ọba ni lọ́kàn jẹ́ pípẹ́ ọmọ èèyàn ìlọmọ èèyàn ń dúpẹ́ fún nǹkan míì lọ́mọ èèyàn ń dúpẹ́ fún a'udhu billahi minash shaitani rajim ah kò sàdédé jẹ́ bẹ́ẹ̀ wàláhì kò sàdédé jẹ́ bẹ́ẹ̀ nítorí ká wọn lọ́wọ́ bó lè bá a sẹ́yìn laqad haqqal qawlu la amla anna jahannama minal jinnati wan nasi ajma'in ọlọ́ọ̀ni dájúdájú òdodo òdodo ní àdéhùn tí mo ti ṣe síwájú o wípé màá pín iná jahannama pẹ̀lú àlùjánu àtàwọn èèyàn lápapọ̀. Qulillahu khaliqu kulli shay ọlọ́run tún dá wa padà sí di òdodo eléyìí táwa dúró lórí rẹ̀ tó ti ká mọ́ lọ́gbọ̀ òdodo tá a gbọ́dọ̀ sí sọ fún wa pé Allah ló dá gbogbo nǹkan ìwọ́n bá mọ̀ pé kìí sọ́lọ́ọ̀ lọ́dọ̀ dákùnmọ́ra rẹ̀ jáde kárí o bọ́tọ̀ ọba mọ̀ pé o ní nǹkan kan tí èsì aláwọ̀ lọ́ da jáàyè tọba mọ̀ pé o rí nǹkan kan rí láyé tí èsì aláwọ̀ lọ́ da jáàmù. qul Allahu khaliqu kulli shay sọ fún ọ pé aláwọ̀ lọ́ gbogbo nǹkan. sọ eléyìí ọjẹ ìpanilẹ́numọ́fẹ́ tá a máa lò láti fi bá àwọn kèfèrí sọ̀rọ̀ ẹ jọ sẹ́yìn lẹ́ yẹn nù onírara ok asán ló da yín onírara ok ẹ̀yin lẹ dá nǹkan mi onírara o dáadé àmọ́ mi yín ló da yín onírara o ah bó lẹ́sìn wá wálé ẹ̀ ó ní ẹ́ bàbá wò ó a lè sọ pé olúwa ta ló lúwa yìí ok wọn kọ òun náà sọ pé olúwa wọn kọ òun náà sọ pé olúwa sólúwa náà lẹ́sìn àná wọn pé olúwa olúwa tóbi púpọ̀ gbọ́dọ̀ láwọn ministers àbí òye ok kábínẹ̀tì gọ́ọ̀mẹ̀ntì ni <laughs> tóbi jẹ́ pọ́ gbọ́dọ̀ láwọn ministers ok minister wa ni ń darí orílẹ̀-èdè kìí ṣe president tóbi jẹ́ pọ́dọ̀ minister lẹ́gàn sí torí di eléyìí kulillahu khaliqu kulli shay sọ fún ọpọlọ ńlọdà gbogbo nǹkan kulli shay ń bíi min sha'nihi an yukhlaq ọlọ́run lọ́dà gbogbo nǹkan tó ṣe pé ń bẹ nu tó jẹ́ pé dídá la dá àwọn nǹkan bẹ tí tí ò jẹ́ dídá o kájọ yé wa tí wọ́n sì máa lo ṣẹ́yì fún tí wọ́n máa lo nǹkan fún ọlọ́run gbogbo nǹkan wọ́n máa pò náà ní nǹkan àmọ́ tí ì ṣe dídá la dá. ẹ bọ́lá wọn bá ti ṣe sọ. So, قل أي شيء أكبر شهادة قل الله hmm. sọ fún wa pé kí n lọ ga jù lẹ́yìn kí ni nǹkan kí ni nǹkan tó ga jù lẹ́yìn dáwọn olóhùn pé allah ni adékun wọn máa lo shay fún allah ó sì sọ yìí pé qulillahu khaliqu kulli shay torí àwọn ahlul jadal àwọn aláríyànjiyàn wọn máa ń lo gbogbo orú rẹ̀ báwọn wípé ńgbà tí wọn sọ pọlọ lọdá gbogbo nǹkan ṣe bí tálọ adọlọ àwọn lọdára rẹ̀ àwọn sì láyà tọtọka sí wọn wàá múlò àyà pé Ọlọ́run ló ṣe ìfúnra rẹ̀ wá ó sì tún sọ pé kó lè lọ́hùn kọ́ọ̀lì kókó lè ṣe àwọn sọ pé Allahu khaliqu kulli shay'in min sha'nihi an yukhlaq ọlọ́run ló dá gbogbo nǹkan tó ṣe pé dídá ni wọ́n á máa dárú ẹ̀. alukur'an wọ́n pè ní shay nǹkan kan ló ná nǹkan kan ló ná ṣùgbọ́n sí alukur'an makhluk àbí èsè makhluk sẹ́dọ̀ ọlọ́run alukur'an kì í sẹ́dọ̀ ọlọ́run torí àwọn Mu'tazila wọ́n sọ wípé Allahu khaliqu kulli shay qulillahu khaliqu kulli shay ẹ̀hẹ́n alukur'ani kọ́ tó èsè tọ́lọ̀ ń dáná tọ́ba sọ̀rọ̀ alukur'ani kì í máa ṣe pé wéèwé àti tí wọ́n kọ sínú ìwé níta àgbàlérò ni pé ọ̀rọ̀ gangan ọ̀rọ̀ tí ń bẹ lápọ̀ọ́lẹ̀ ọ̀nà alukur'ani àmọ́ tó bá ti kọ́ sínú ìwé tí wọ́n wá sáwọ́ sí lára wọ́n pè ní mushaf alukur'an yẹn kalamullah wa kalamullah sifatullah wa sifatullah kadhatillah idhal qawlu fi sifa kal qawli fi dhat alukur'an ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ìròyìn Ọlọ́run nta sọ nípa ìròyìn Ọlọ́run náà ní irú nta sọ nípa pàápọ̀ Ọlọ́run pàápọ̀ Ọlọ́run kì í ṣẹ̀dá ìròyìn Ọlọ́run náà kọ́ kì í ṣẹ̀dá agbọ́dọ̀ kíyè sáàrin yẹn torí ẹ wọn máa ń lo kullu shay kullu shay ní gbogbo ìgbà míì tí ò ní tọ́ka sí gbogbo nǹkan lápèjúwe wa kana wara'ahum malikun ya'khudhu kulla safinatin ghasba ọba kan sì ń bẹ lẹ́yìn àwọn yìí alábòsí ọba ni gbogbo ọkọ̀ ojú omi ní máa gbà lọ́dọ̀ àwọn ẹni tó ní ní gbígbà àtẹnitọ́jà gbà gbogbo ọkọ̀ ojú omi ìyẹn ni pé gbogbo ọkọ̀ ojú omi tó bá ti lè rí láyé yìí yọjà gbà síbẹ̀ ok ní nàìjíríà kọ́ wa jẹ́ ọkọ̀ ojú omi wa gbà àbí òye wa ní republic of benin kọjá tiwọn náà gbà ṣáàjì àgbàjáde olókùn ghana kọjá tiwọn náà gbà kọjá àgbà títí títí títí títí kó fi dérú àwọn Misr Libya Tunisia Jazair Maghreb kó tún dàgbà títí dérú àwọn England Germany eh, France nkankan Norway gbogbo wọn sọ fún pé Norway tó lóun ti kọjá bọ́dà rẹ̀ ajẹ́ pé ya'khudhu kulla safinatin ghasba ay kulla safinatin fi mamlakatihi gbogbo ọkọ̀ tí omi ti bá ń bẹ lábẹ́ tẹ́rítírì rẹ̀ ọlọ́run sọ pé kulla safinatin gbogbo ọkọ̀ tí omi ajẹ́ pé eléyẹn yóò jẹ́ mukhassasun bil pé ipò ipò bo ti ń sọ ṣe bí malikun ni wọ́n pè àbẹ́ ẹ̀kọ́ ni níbo ní ti ń sọba lábẹ́ ìjọba rẹ̀ gbogbo ọkọ̀ ojú omi tó bá wà lábẹ́ ìjọba rẹ̀ ni máa já lọ. ọlọ́ni tudammiru kulla shay'in bi amri rabbiha tudammiru kulla shay'in bi amri rabbiha ìgbà tó ń di tó tó su inú wọn dùn wọn ni hadha 'aridun mumtiruna pé ẹ̀sùn òjò yìí ọ̀rọ̀ jò fún wa ni wọn mọ̀ yìí ìjì burúkú ni tí ìyà burúkú ń bẹ́ẹ̀ náà nígbà tó bẹ̀rẹ̀ sí ní jà wọ́n bẹ̀rẹ̀ sí ní gba gbogbo nǹkan jẹ́ ọlọ́ni tó damiru kulla shay'in bi amri rabbiha gbogbo nǹkan ní bàjẹ́ gbogbo nǹkan ní bàjẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run tó wá sọ pé fa asbahu la yura illa masakin nígbà tí wọ́n jí sáyé kò sí nǹkan tá a rí máa fi lé wọn a ọlọ́run sì ní tó damiru kulla shay'in tó damiru kulla shay'in ń ba gbogbo nǹkan jẹ́ ń pa gbogbo nǹkan pẹ̀lú àṣẹ ọlọ́run هذاك تدمر كل شيء من شأنه أن يدمر أبيو يوا أيوة. بينان يأخذ كل سفينة من شأنها أن توخذ يرو لناني وراء النبي محمد صلى الله عليه وآله وسلم توني حبة السوداء دواء من كل داء دواء min kulli da bi habbatu sauda oògùn ni fún gbogbo àárẹ̀ mo rò pé ń yé wa ọ̀họ́ ok habbatu sauda oògùn ni fún gbogbo àárẹ̀ ẹ̀dọ̀ wa ń dùn wọn á sọ pé suppression di mẹ́ta nítorí àrùn jẹjẹrẹ ti ń jẹ ẹ̀dọ̀ rẹ̀ wọ́n sì ti jẹ two over three so wá bàbá one over three tó kù gan wọ́n gbé kúrò ni wọ́n gbìn míì sí wọ́n á kó abẹ́tù sọ̀dá jẹ pé èmi gba ànábì gbọ́ tó bá sọ pé abẹ́tù sọ̀dá dawa'un min kulli da dawa'un min kulli da dawa'un min kulli inú bá tún kún fún abẹ́tù sọ̀dá wọ́n wá lọ dá méjì one over three tó kún sẹ́kù. <laughs> ok nísìn ẹnìkan nísìn nǹkan tí ń sùn òun náà ní pé àrùn hiv ó lóògùn ṣùgbọ́n wọ́n ń wá àwọn òtí títí tí ìdìgbà tó lọ́wọ́ bá kọ́ pé wọ́n mọ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí kó hápẹ́tù sòdá jẹ ó bẹ̀rẹ̀ sí kó hápẹ́tù sòdá jẹ sẹ́wọ̀n sínú àwọn kẹta ń sọ níìsì ipò súnmọ́ pé fi ń kí ọ̀rẹ́ nínú ingredient rẹ ní hápẹ́tù sòdá yìí ṣe pé sòdá nìkan inú ingredient rẹ̀ ní habatu soda nísìnyí bá ń sìn yẹn á kó habatu soda jẹ yẹn á kó habatu soda báwo lẹ fò so ìyẹn ni pé tá a bá gbọ́ sẹ̀rí àyè dáadáa a máa ka àwọn àyà a máa ka àwọn adé a tún a máa fi contradict ara wa tẹ́lẹ̀ mi ò fi pé ká tó tọ́ lànà bí sọ̀bi àwọn olùbíjà torí ẹ̀ làwọn olùmọ̀ sọ yìí pé òun náà gẹ́gẹ́ bí àwọn àyà tá a habatu soda. دواء من كل داء أن تكون دواء له ọ̀rọ̀ wa abẹ́tù sọ̀dá ogun ní fún gbogbo àárẹ̀ tọ́lọ̀ ń kọ pé yóò máa jóògùn fún ilé ìjọ túmọ̀ sí kékeré wá sí pé gbogbo nǹkan náà tó bá ti wá di abẹ́tù sọ̀dá fún tí ọba mú lọ ló wá sọ pé sóòtọ́ sí lànà bí sọ àjẹpẹ́ lẹ́yìn òsínú àárẹ̀ tọ́lọ̀ ń sọ pé abẹ́tù sọ̀dá yóò kí ọ̀rùn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o torí ẹ̀ qulillahu khaliqu kulli shay bẹ́ẹ̀ ni min sha'nihi an yukhlaq kìí ṣe pé gbogbo nǹkan pátá porongodo iná ní nǹkan tí ó jẹ́ ikọ́ bọ́ sábẹ́ ìpè dídá lọ́lọ́ǹda nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ̀ríkẹ́ ní tá ṣètọ́ni fi máa mú yàn màtí ṣètọ́ni bá níta ló dọ̀ òní Allah ta ada wá dá Allah grandpa rẹ Allah gbogbo lẹ̀ tá a wáyé Allah sánmà Allah sọ̀sán sọ Allah Allah ṣètò náà sọ Allah òun gàdá lọ́dà boleh ẹ̀yìn ẹ̀sìn sọ̀rọ̀ ẹ̀ dáhùn ẹ̀sìn bóòlù ẹ̀sìn kátì ẹ̀kọ́ ya karamba ní tí máa béèrè gbogbo <laughs> dájú ta lọ́ọ́ ẹ dáhùn ẹ dáhùn bó lẹ́yìn ọ̀sùn sẹ́wọ̀n kí béèrè ńlá dédé eh, láti di ọpọlọ rẹ kó kó kó pa ẹnu ẹ mọ́ kó kóra rẹ ń jánu kó mọ́ wá rẹ. Hmm. kana Allah wala shay'a ọlọ́run ti ń bẹ tí ò sí nǹkan kan gbogbo nǹkan ọwọ́ abéèrè wa ni kó lọ́lọ́run gan ṣe ń bẹ tó o bá ti ọpọlọ yìí kọ́ ọ má bàa tẹ̀ torí pé ọlọ́run ta ayọ̀ ẹni tá a lè máa wádìí ọlọ́run ta ayọ̀ ẹni tá a lè máa wádìí torí pé lómi ṣètò ni ó ti débi pé tó bá pè mo tètè yára bẹ́ẹ̀ tèmi náà wá ṣe gbogbo nǹkan kò bá jẹ́ pé mi ìwọ gẹ́gẹ́ bíi ta ni ìwọ ló ń dó ìtumọ̀ padà sínú kòròfò sánú tó eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ náà ni sọ pé ẹ máa ronú nípa sí ọlọ́ ẹ má máa ronú nípa pàápàá ọlọ́ torí tẹ̀ ń bá ti ronú nípa pàápàá ọlọ́ ó súnmọ́ kẹ́ ya kẹfìrí àmọ́ tẹ̀ ń bá ronú nípa àwọn àmì ọlọ́ àwọn sẹ́tọ́lọ̀ sí yìí má nìyàn máa lékún sí i ẹ ọlọ́run tó dá sánmà ọlọ́run tó mú kó ràn ọmọ yọ báyìí ọlọ́run ọba tó ṣe gbogbo nǹkan ọlọ́run ọba tó dá wa ọlọ́run tó mọ̀ wá ọlọ́run tó gbogbo eléyìí ó jẹ́ kí imáàni rẹ̀ máa lékún sí àtọ̀ sí kó máa ronú pé ẹ bó wàá lọ́run sí ń bẹ ẹ ẹ wọ́n ní wọ́ọ̀lù awọ́ọ̀lù awọ́ọ̀lù báwo bó ló ṣe awọ́ọ̀lù mo rò pé yé ànábì tí wàá tilẹ̀kùn rẹ̀ ó ní al-awwal alladhi laysa li awwaliyyatihi ibtida'a òun lẹ́ni àkọ́kọ́ tó ṣe pé ìjẹ́ni àkọ́kọ́ rẹ̀ ò ní bẹ̀rẹ̀ wọ́n tún tilẹ̀kùn rẹ̀ huwa al-akhir alladhi laysa li akhiriyatihi nihaya òun lọ́ba àgbẹ̀yìn tó ṣe yí pé kíni jíjẹ́ ní ìgbẹ̀yìn rẹ̀ kò tún lókun subhanallah torí délé tí lè bá yí wa. Qul Allahu khaliqu kulli shay' ọlọ́run ló dá wa o àwọn ò dára wa o ọlọ́run ló ní wa o àwọn akọ́lá nira wa o a sì gbà. bọ́lọ́mọ bá ló dá wa tí kí ni nǹkan míì tó bá pọ̀ dá o wa ni tí bọ́lọ́ náà ló mú wa máa bẹ̀ sáà mọ́ bí tá ń lọ ni tí náà mú wa lọ tá a bá lọ ní gbé wa dìde tí náà ló ní wa ó ló dá gbogbo nǹkan ó ló ní gbogbo nǹkan nítorí sì lè fi gbogbo nǹkan ṣe ńlọ́ba àṣọ. ńlọba kan soso ẹ̀yin ti yín à irú yín pọ̀ irú wa pọ̀ èèyàn rẹ irú rẹ ni tó bá superior rẹ ń inferior lẹ́gbẹ̀ẹ́ mi bọ́ọ̀mù èèyàn ti ṣe rí nu ìdí nu tó ń sọ pé irú ọlọ́run ni ò sí irú èèyàn kọ ọ̀pọ̀ torí pé àwọn èèyàn ti ń wọ́n lójú lórí wọ́n lẹ́nu lórí wọ́n pọ̀ gẹ́gẹ́ bíi tiẹ̀ tó kí ni bàbàrà kí ló fi yàtọ̀ kò sí nǹkan kan tó fi yàtọ̀ torí ẹ̀ ọlọ́run ọba wa ń lọ́ba kan ṣoṣo tí ò pé méjì walam yakul lahu kufuwan ahad laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir torí al inú orúkọ ọlọ́run ọba lọ́wọ́ àwọn a lè wa ní abdul wahid abdul wàhíd àmọ́ kìsì bí yorùbá ṣe máa ń pè ó wàhíd wàhíd àwọn òyìnbó àwọn yorùbá tó kó òyìnbó ni wọ́n tún dára sí lọ wàhíd wàhíd kọ̀ tawhid ni wọ́n rò pé yé wa wàhíd abdul wàhíd ẹ̀hán àmọ́ wàhíd yéṣu kọ́ lọ abdul wàhíd yéṣu ṣe yorùbá lẹ́fù wàhídì wàhídì ẹ wọ́n fẹ́ ṣe pé so Abdulwahid so wọ́n bá ti sọ ọmọ lórúkọ ká ẹ má bá wọn pé dáadáa o ẹ má bọ ọmọ lórúkọ jẹ o ẹ sì train àwọn ọmọ yín kó yí àwọn náà o Abdulwahid ni ọ ẹnì kan bá ní wáyé dì kọ́ mọ̀ dáhùn ọ gbọ́ ni wọ́n dé yìí mo gbọ́ ṣùgbọ́n kì í ṣe mi là ń pè kí ló kọ́ tiẹ̀ Abdulwahid kó àti bàbá rẹ lẹ́ẹ̀mọ sọ̀yìn <laughs> àjẹpẹ́ ẹ̀mí mi pè mí. Hmm. bẹ́ẹ̀ náà ni alukọ́họ́r ọba tó borí ọba tó borí gbogbo ẹ̀dá tó dá ó borí gbogbo ẹ̀dá tó dá láì jẹ́ pé jàkadì ṣẹlẹ̀ kò jẹ́ kí lẹ́yìn ó yọ ọ́ torí tá a bá sọ pé wọ́n borí nìsín ẹ ti jà nù ẹ ti jà wá borí ọ̀tá rẹ̀ alukọ́họ́r ọba tó lékè gbogbo ẹ̀dá rẹ̀ tó borí wọn. eléyìí náà ń bẹ nínú dalilu lọ́lù nínú àwọn ẹ̀rí tọ́tọ́ kásìkọ́lọ̀ ń bẹ lókè gbogbo ẹ̀dá rẹ̀ ni alqahar ọba tó lékè gbogbo ẹ̀dá rẹ̀ Adeleke ní yorùbá lẹ́wù lọ́rọ̀ pé yé wa eléyìí bóyá adélékè lágbóolé wa lọ́rọ̀ pé yé wa láàrin àwọn akẹgbẹ́ àmọ́tọ́ ọlọ́run alukọ́ hàn ọba tó lékè gbogbo ẹ̀dá kò wá lékè lásán ọba tó ṣe pé ó mú gbogbo ẹ̀dá rẹ̀ ó mú àtẹríba hàn yẹsẹ kó lékè lásán ó mú gbogbo ẹ̀dá rẹ̀ tẹríba ó gborí sókè wọn àdùtà ni wọ́n ayọ̀ báyìí dùn sọ ọlọ́run ọba wa torí rẹ̀ nínú orúkọ ọlọ́run ni al-Qahhar alẹ́ sọmọ wa náà ni Abdul Qahhar àwọn yorùbá máa wò kógun wọn lè ní pàhárù pàhárù kí ni jẹ́ pàhárù Abdul Qahhar eléyìí jẹ́ máa orúkọ ọlọ́ọ̀ni yẹn o agbọ́dọ̀ máa kó orúkọ ọlọ́ọ̀ni dáadáa tọ́ eléyìí ọjọ́ bá wọn tàbá máa pe ọlọ́run ọba ẹlẹ́dàá wa al-Wahid ni ìmánì wa gbọ́dọ̀ tún lékún sí i ìmọ̀dúpẹ́ fọlọ́run tí ń sí nọ́mbà mọ́ ọlọ́run ọba ọka soso náà ni mò ń sìn mo dúpẹ́ fọlọ́ ó nìkan ni mò ń pè ó nìkan ni mò ń rẹ̀ nìkan ni mò ń ti wá ìrànlọ́wọ́ ó nìkan ni mò ń fẹ́ lọ pọ̀ ni wàhálà ọba bá wa wàhálà ọba bá wa ẹ kàn bẹ́ẹ̀ nìkan lọ́dọ̀ eléyìí lónìí ẹ tún bá so ọlọ́wọ́n bò síbẹ̀ qul huwa Allahu ahad so ọ̀kan ṣoṣo ni Allahu rabbul alamin ẹni tí máa ń dààmú ara rẹ̀ ní wàhálà ara rẹ̀ ọlọ́wọ́n bò pé méjì àdúgbò ẹ̀fọ́ lọ qul law kana fihima alihatun illa Allah lafasadata sọ fún wọn pé táwọn ọlọ́run mi máa ń bẹ láàrin sánmà àtìlẹ̀ yàtọ̀ sí Allah sánmà àtìlẹ̀ ọba ti bàjẹ́ tẹ́lẹ̀ báyìí wa ajẹ́kọ̀ọ́ ẹ̀wọ́tọ̀ jẹ́ mùsùlùmí má bẹ̀sìn rẹ jẹ́ o. wọn á sọ̀rọ̀ àrẹ dẹni tó ti pé wọn máa pe nǹkan mi yàtọ̀ sí Allah nítorí tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀nà àti sórí ibú ló mú pa wọn kọ́lá wọn bá kọ́ má ká yọ ọmọ ìyá ẹlòmíì lẹ́nu nínú àwọn mùsùlùmí yìí sì máa ṣe sábàbí tẹ́lómi tó máa fi ṣìnà wípé níìsín tá wo iye òǹkà àwọn ẹni tí ọ̀gbọ́ bá gbọ́ rí i pé wọ́n pọ̀ gan wọ́n pọ̀ jọ àwọn wọ́n sínú abó ah, wọn sì wá sínú ọlọ́run ló sùn wọn lọ́nà àmọ́ àwọn ni wọ́n sẹ̀sà rẹ̀ ọlọ́run ló sùn wọn lọ́nà àwọn ni wọ́n sẹ̀sà rẹ̀ bóòlù ọ̀há sì wá mọ̀nà ọlọ́run bá ló fi wá mọ̀nà látàrí pọ́sọ̀ àrùn wọn ọlọ́run ló fi wá mọ̀nà látàrí pọ́sọ̀ àrùn wọn ẹni tọ́lọ́run bá ti wá fi mọ̀nà kò gbọ́dọ̀ fi gbá parọ́ ẹni tọ́lọ́run bá ti fi mọ̀nà kò gbọ́dọ̀ fi gbá parọ́ agbọ́dọ̀ mọ́tútù tẹ́sí Islam wa kíkéré mùsùlùmí ló ń kà kò gbọdọ̀ jẹ́ nítorí lé ọkọ onídìí islam pípọ̀ kèfèrí ló ń kà kò gbọdọ̀ jẹ́ nítorí sí ọ lójú kòkòrò tó fi wá sá lọ bá àwọn kèfèrí nítorí tó bá lọ dánrú ẹ̀ wò ọ̀nà àti sórí ibú ló mú pa wọn kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá kó má sì wá lọ lórí ibú islam wọn bùkátà ká túnbọ̀ mójútó wọ́n sì gbà títí dọ́kan wa kò sọ́nà míì tẹ́yẹn létọ̀ọ́ téèyàn lè fi sóríire táwọn máa ń sọ̀rọ̀ oríire àwọn ọ̀sọ̀rọ̀ kó lòó táwọn máa ń sọ̀rọ̀ oríire àsọpọ̀ ní kò lè ayò tó fi wà lìjẹ̀nà kò sí ọ̀nà míì tó lè tọ̀ tó fi wà lìjẹ̀nà yàtọ̀ sọ́nà Islam àmọ́ owó àti pọ̀ ọlá àti gbogbo nǹkan lé ayé ọlọ́run fún káfíìrì yóò tún fún mùsùlùmí a máa fún ẹni tó fẹ́ nílé ayé àtẹni tí kò fẹ́ ṣùgbọ́n kò ní fẹ́ nìkankan láwùjọ yá máa fẹ́ ẹni tó bá fẹ́ kọ́lọ̀ kó sèmi pẹ̀lú rẹ lọka nínú wa a gbọ́dọ̀ mójú wa àwọn náà sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí wọ́n yẹn lọ sídìí rẹ̀ kò sí fún kọjá adagunla sẹ́ni tí gba Islam pé n wù ní n pé yóò pè ń gbálẹ̀ nígbà tó sì ṣe tó jẹ́ pé pípè làwọn kan náà pa wa táwọn náà táwọn náà fi dẹni tó mánà àwọn náà gbọ́dọ̀ pè ẹlòmíì ìwọ pè mí èmi náà pè ẹlòmíì ẹlòmíì náà pè ẹlòmíì òòrè Ọlọ́run ọba yọ padà tó pọ̀ kárí nídìí pàǹpẹ́ àwọn èèyàn lọ sí dẹ́sí Islam Islam ń dàgbà sókè ó lè má hàn sí wa àmọ́ ń dàgbà sókè lójoojúmọ́ torí pé kéré jù ẹni tí bí mùsùlùmí tí ó ka Islam kún tí àmójútó pípọ̀ ni wọ́n ti dẹni tó mójútó alhamdulillah ó kéré pípọ̀ a rí ọ̀kọ̀ọ̀kan ìjejì ẹni tí ò ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tí wọ́n sọ pé àwọn fẹ́ di mùsùlùmí tí wọ́n sì ń di mùsùlùmí tí wọ́n sì mójútó islam àdúgbò ẹ̀fọ́lọ́ eléyìí tó túmọ̀ sí pé pẹ̀lú òbú ọlọ́ ọ̀la wa yóò máa dáa jù nílọ ìdàgbàsókè yóò máa bẹ́sẹ̀ islam ní gbogbo ìgbà lópin ìgbà táwọn ọba ti kú ẹnu táwọn náà bá ti ń pè yàn lọ síbi rẹ alukur'an ti ń bá wa sọ̀rọ̀ kìí ṣe pé àwa nìkan tá a jẹ́ mùsùlùmí gbogbo àgbáńlá yé lọ́lọ́wọ́n bá nìkan fi bá sọ̀rọ̀ àwọn ẹni tó kọ́kọ́ gbọ́ táwọn padà ṣe islam wọ́n èsè mùsùlùmí tẹ́lẹ̀ àwọn tó kọ́kọ́ gbọ́ tí wọ́n fi wá padà ṣe islam wọ́n èsè mùsùlùmí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí ti mọ̀ pé tẹ́nìkan bá ti wá bá nàbì sallallahu alaihi wasallam agbúrò rẹ̀ agbọ́pọ̀ ń sọ̀rọ̀ kan sọ̀rọ̀ kan ìyanu táwọn ẹbí ọba ìyanu báyìí yọ mẹnu lé kíkẹ́ àkùránì ọ̀rọ̀ yìí dùn pọ̀ kọjọrò àwọn èèyàn kọjẹwò kọjọ ọkọ kọjọ gidi eléyìí ò lè jọrọ yẹn ọ̀rọ̀ Ọlọ́run yọ yàtọ̀ anabi sọ jù bẹ́ẹ̀ lọ nítẹlómi gbọnù ní wọn kí ni wọn máa fi di mùsùlùmí kí ni wọn máa fi di mùsùlùmí torí ẹ̀ tó fi dórí àwọn àwọn ẹni ńláńlá tó yẹ pé lónìí àmọ́ wọn lágbà nínú ẹ̀sìn Islam wọn sì di mùsùlùmí nù Umar bin al-Khattab radiyallahu anhu bí bàbá ti ṣe gba Islam nìyẹn látàrí pé ọ̀tọ̀lẹ́mí tó ń gbé bọ̀ ẹ̀mí wípé òun fẹ́ wá tó àwọn mùsùlùmí kánì òun fẹ́ wá tó àwọn mùsùlùmí kánì kó sì tó ṣe bẹ́ẹ̀ yẹn ó ti kọ́kọ́ fìgbà kan lọ bá àbúrò rẹ̀ lóbìnrin tó rí pé ń kí alukurani ó ti gba islam nítorí nǹkan yẹn sáwò òun ò ní jò wò tó fi di kọ́ gbá ń tì nígbà tí so ọwọ́ akanti ń kà ibi ẹni má ní ti ń wàrà subhanallah so nítorí ẹ ẹ jẹ́ kí káfíìrì náà gbọ́n pa islam kódà níbi tí alukur'an tó ní agbára dé tẹ̀ ń bá ń ké tẹ́ ẹ bá máa ké káfìrí gan farabalẹ̀ tẹ̀ ń bá ń ké tẹ́ ẹ bá máa ké káfìrí gan farabalẹ̀ láì má túmọ̀ rẹ̀ wàláyé ó ti ṣẹlẹ̀ púpọ̀ láyé wọ́n ń ké alukur'an kálukú sì pa lọ́lọ́ yẹ bí ẹnìkan tó gbé alukur'an lórí rẹ̀ tó wọ́n lọ ké sí wọn létí ní ṣọ́ọ̀ṣì kan ní Róòmù ìtàn Maryam aleyhi salam gẹ́gẹ́ náà ti lè ròyìn rẹ̀ nínú súrọ̀tù Maryam gbogbo chọ́ọ̀tù sì pa lọ́lọ́ gbogbo àwọn rẹ́fúrẹ́ǹdì pásítọ̀ bíṣọ̀pù gbogbo wọn sì gbẹ̀rù lọ́wọ́ àwọn ẹja sí náà ah! ni wọ́n ń kaba ẹ̀ eléyìí ò lè jọrọ èèyàn ǹsẹ́ mọ̀ pé orin làwọn máa ń kọ orin làwọn máa ń kọ so táwọn bá wọn kí Al-Qur'an pẹ̀lú tajwid abẹ́ ẹsẹ̀ orin wo lẹ́gbẹ̀ẹ́ sí ẹ̀yin tẹ̀ ń tẹ piano bó lẹ́sẹ̀ bá a gbé torí ẹ alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil bó lẹ́sẹ̀ gbé wọ́n sì rí pé wọ́n tó ń ké òun ké tòfintòfin ni ìdínà tó fi jẹ́ pọ́ pàtàkì ká ké dáadáa so káfíìrì gan ti máa ń gbọ́ wàláì tí tó máa rẹ̀ yọ̀ lápá lára rẹ̀ báwo wá lẹni tó mọ̀ tuma rẹ̀ torí ẹ̀ à ń bùkátà láwùjọ wa láti jẹ́ kó agbárùkù ti alukur'an à ń ké a sì ń mọ̀ tuma tá à ìwọ̀n bá táwọn náà sì ti ń mọ̀ wa lójú ká máa lò ká máa lò bẹ́ẹ̀ sì Islam ó ti ṣètàn kánú kọ́ làwọn bá kó túnbọ̀ ràn wá lọ tabarẹ́ni tó níbẹ̀rẹ̀ kò sí. عليه السلام tí o bá ṣe sọlọ́tù tarawih pẹ̀lú imam títí tí imam fi sálámà ní sọlọ́tù wítìrì táà tún bùkátà pété abá délé tó bá di lóru ká tún ṣe kìyàmù lẹ́yìn bàbá àbùkátà rẹ̀ pàápàá jùlọ anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith tí imaamu ahmed gbé jáde pé man qama ma'a al-imami hatta yansarif kutiba lahu qiyamu layla ẹni tó bá dúró pẹ̀lú imam títí tí imam fi parí sọláàtì rẹ̀ wọ́n kọ́ àkọọ́lẹ̀ pé gbogbo òru yẹn ni ó fi ṣe sọláàtì bẹ́ẹ̀ ni síbẹ̀síbẹ̀ kò dínà pé tẹ bá tún délé lóru tẹ bá fẹ́ sináfìlà lè sináfìlà wàlẹ́kìn ẹni tó bá ti ṣe wítìrì pẹ̀lú imam kò tún gbọdọ̀ ṣe wítìrì máa lẹ́yìn tọ́lọ́mùbá tún fún ní àyè láti ṣe lóru torí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam méjì kan wà tó ní salatul layli mẹ́tẹ̀nà mẹ́tẹ̀nà sọ̀dáàtì òru bákà méjì méjì ó wá ní tó máa ń bẹ̀rù kálífàjà rí ọmọ lọ yọ ọmọ lọ́wọ́ lẹ́yìn tó ti ń bá náfìlà yẹn lọ ajẹ́ pé múrákà kan wá tó ti rò lẹ́hu máa padà sọ̀lá yọ jẹ́ wítìrì fún gbogbo ohun tó ti ṣe fún gbogbo ohun tó ti ṣe anábì òfin nọ́mbà sí torí ẹ̀ làwọn olùmọ̀ á sọ pé anábì òfin nọ́mbà sí sọ láti tẹ̀lé ṣe lóòrùn bó tilẹ̀ jẹ́ pé a sọ pé ìtọ́lọ́lá jù onáà ní ká ṣe mọ́kànlá tàbí mẹ́tàlá torí ní tànàbí máa ṣe ni ṣùgbọ́n òun gangan fúnra ara rẹ̀ láṣẹ kò fòdí wọn sí náà ló sọ pé tó máa ń ṣe méjì méjì tó ń ṣe méjì méjì tó ń ṣe méjì méjì tó ń bá wọn bẹ̀rù kálífàjà rẹ ọmọ yọmọ ọlọ́wọ́ ṣe rákà kan yóò jẹ wítìrì fún gbogbo tó ti ṣe eléyìí ló fi hàn pé tó bá parí sọláàtì pẹ̀lú ìmáàmù ní mọ́ṣáláṣí ti wítìrì ti wítìrì tó bá tún di lóru tó bá fẹ́ tún ṣe sọláàtì mi ò lè ṣe àmọ́ nǹkan tó kàn kíyèsí ni kò ní ṣe wítìrì mi máa lẹ́yìn torí àdéhìí mi tó sọ pé láwùtìrọ́ánì fi layla kò sáàyè ká ṣe wítìrì méjì lóru kan àmọ́ wọn ṣàkíyèsí náfìlà tẹ́fẹ́ ṣe lóru náà yàtọ̀ sí sọ̀látù tarawih kò gbọ́dọ̀ jẹ́ náfìlà tí wọ́n máa ń là léèyàn lọ́wọ́ irú ètò wà láwọn àwùjọ tiwa yìí ẹ̀ríkẹ́ yẹn ti gbà tó Ramadan ti bẹ̀rẹ̀ làwọn ìmáàmù ti máa sọ pé tọ̀ náfìlà tó wà lóru òní òun tẹ́ bá ti parí sọ̀látù tarawih àbí wọn ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀ lọ́rọ̀ àwa ti mọ̀ láti kéékèèké láti mẹ́lẹ́yìn ilẹ̀ haúsá kan la wà ma wọn kò sọ náfìlà o bàtà mẹ́jọ bàtì àkàn lórí tọ o èyí tó bá rọ̀ láì jẹ́ ẹnìkan lọ ka nọ́mbà kan fọ ọ láì jẹ́ ẹnìkan lọ dá súrà tó ọmọ kà ń

ìyẹn ni pé tó túmọ̀ sí pé gbogbo káfíìrì tó bá kú ní Ramadan iná ní lọ àbí wọ́n ti tiná ajẹ́ kókó náà máa lọ àlìjáná ni ọ́ gbọ́dọ̀ máa sí ìbéèrè ìlágbára ó ní pé gbàdá nàbì sallallahu alaihi wasallam sọ pé tí Ramadan bá ti dé wọ́n ó sì gbogbo lẹ̀kùn àlìjáná sílẹ̀ wọ́n ti gbogbo lẹ̀kùn náà tó sí pé gbogbo káfíìrì tọ́lọ̀ ń bá lọ kọ́ kókó nínú Ramadan ìgbà tí lẹ́kùn náà kò ti wà á títì lẹ́kùn bí tó wà sísí ní ọkàn máa lọ àrà o àkọ́kọ́ àní wọ tó kú kọ́lọ̀ mọ̀ sí wa lọ́mọ aná a sì ní wọ àlìjánà ká tó kú kọ́lọ̀ sí wa lọ́mọ àlìjánà ṣùgbọ́n ẹni tí ó wọ ọ́nà gangan ó dijọ́ gbẹ̀ndà òkèèyàn ẹni tí ó wọ àlìjánà gangan ó dijọ́ gbẹ̀ndà òkèèyàn ṣùgbọ́n máa ná ó lè ti máa jóná nínú sàárè kó tó dijọ́ gbẹ̀ndà òkèèyàn ọmọ àlìjẹ́nà ó lè ti máa rí kẹ́ nínú sàárè kó tó dijọ́ gbé dàgbé yá kọ́rọ̀ pé yọ wa ìyẹn nípa ti nù sàárè láti dá fi tá à ń lọ mọ̀ àmọ́ náà nǹkankan ó dijọ́ gbé dàgbé yá àlìjẹ́nà kankan ó dijọ́ gbé dàgbé yá kí ló fi hàn wá pé àwọn èèyàn lè ti wọ náà kí náà ti máa jó wọn kó tó di pé wọn wọ náà jọ gbé dàgbé yá náà lọ́rọ̀ ọlọ́run ti sọ fún wa nípa Fíráù ó ní anáàrú. يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب ọlọ́ni wọ́n ń gbé ara wọn raná ní gbogbo àárọ̀ àárọ̀ àti gbogbo alaalẹ́ fìràwọ́n àtàwọn èèyàn rẹ̀ tọ́ba wa ti jọ́ pé ndàlùkìyàmù ọlọ́run wa sọ pé ẹ kó fìràwọ́nà àtàwọn èèyàn rẹ̀ dà sínú ìyà tó le koko ẹ eléyìí túmọ̀ ti ń bá pàdé nísìnyí kọ́ ẹ̀sú òjò ní síwájú òjò kúkú ní síwájú rírọ̀ òjò níjọ́ tí ọwọ́ àárọ̀ ni wọ́n wá ba ìyà àkúrọ̀ ọmọ ọba ọmọ aná ọmọ aná ó sì ti máa rí nálẹ̀ kó tó dijọ́ gbẹ̀ndà òkèèyà ọ̀bá àkú ní Shawwal tọ́ba jọ máa àlìjẹ́nà tó o túmọ̀ sí fún àti tilẹ̀kùn àlìjẹ́nà ń gbà sá ọ̀bá jọ máa àlìjẹ́nà ó rí kẹ̀ ọ̀há kọ̀dà náà alaikum salaam. Ipa náà bì ní káwé láwà ní kò síbi táwọn àbí ti ní káwé láwà ní kò sáàdì ti kán táwọn àbí ti ní káwé láwà ní tó bá wù ọkọ owó tó bá sì wù ọkọ ọmọ wù tó ń bá wọn wé ọmọ wa wé pẹ̀lú ẹ̀mí pé mò ń pọ̀ sí ànábì sallallahu alaihi wasallam torí pé wọ́n rá ànábì rí kó wé láwà ní ó wé láwà ní lórí fìlà wọ́n torí pé ó wé láwà ní lé orí rẹ̀ láìsí fìlà lábẹ́ rẹ̀ wọ́n tún rí kó dé fìlà wọ́n tún rí pé kò dé fìlà kò wé láwà àmọ́ nígbà tó gbé ihram láti ṣe hajj tàbí umrah èsì bẹ́ẹ̀ ṣe máa ń sori polówó káàmù táwọn ìbá fẹ́ ṣe hajj tàbí umrah wọ́n rí pé kí ni kò sí fìlà lórí ẹ̀ ìyẹn dé fìlà Ibn al-Qayyim ní sọ fún wa wọ́n rí kó mẹ́rin bá wọn ti rá wọ́n ti rórí Ànábì sallallahu alaihi wasallam wọ́n rórí rẹ̀ kó dé fìlà lásán kò sí láwàá wọ́n sì rí kó dé fìlà òwe láwà nílé wọ́n sì rí wípé òwe láwà ní láìsí fìlà lábẹ́ rẹ̀ wọ́n sì rí wípé ó sírílẹ̀ láìsí láwà ní láìsí fìlà ìgbà tó lọ ṣe hajj àti umrah kéèyàn wá sí fún kò ṣe kò ṣe sọláàtì tàràwí àbí wítìrì kò ṣe wítìrì lálẹ́ àmọ́ ti ṣe sọláàtì tàràwí. ó sun àsunára so àbúfájà rí tó ayọ ọmọ lọ kò sì tí ì ṣe sọláàtì wítìrì ayé wà fún un o tún lè ṣe sọ̀láàtì wítìr lópin ìgbà tó o bá ti ṣe sọ̀láàtì fajr tó bẹ́ẹ̀ ló wá nu àwọn ahadith eléyìí tí Imam Malik kó wa nínú Muwatta wọn làwọn sàhábà tí wọn bá ti ṣe sọ̀láàtì fajr wọn máa ṣe sọ̀láàtì wítìr kọ́dà kó o ṣe kó àlùfájà rẹ̀ jù àbí òye wa ó sì ṣe ní wítìr ó sì ṣe ní wítìr yẹn kó o ṣe ní rákà mẹ́ta àbí márùn àbí méje lópin ìgbà tó o bá ti ṣe sọláàtù fajr tó yẹn ni pé tó bá ṣe wítìrì yẹn tán wọn á tún wá ṣe rakata alifajr kó tó wá di kó sàṣùbà alhamdulillah naam aleykum salaam. Thank you wọn nígbà tá a ti mọ yín kọtọ ká ṣe káràkátà nínú mọ́ṣáláṣí bàbá rẹ ni ti ń tajà nínú mọ́ṣáláṣí á ní ọlọ́run níjọ tata jèrè sáwa lè máa ṣe business transaction pẹ̀lú fóònù wa nínú mọ́ṣáláṣí kíkẹ́ nìkan sọ fún òfin ra nǹkan ká kíkọ̀ gbá o ọ̀dà ìfowó kùn ìní fi kùn tí wọ́n bá fi yé báyìí kùn ajẹ́pẹ́ ń tà fún èmi náà ò lè fi kùn ọ̀dà ẹ̀sánwó ọ̀dà ẹ̀mọ́sánwó tọ́ ọba ṣe bẹ́ẹ̀ tá a bá fi lè rí ọpọlọ níjọ tàtà jẹ mo rò pé wa torí pé ọjà títà ó lè yàtọ̀ láti gbàdégbà sẹ́wọ̀n pé ọjà títà ti gbà ló dé nù tí ìwà sẹ́ni tó súnmọ́ tó náà sì jẹ́ni tí ọmọ ti ń ṣẹlẹ̀ nínú gbà kò ní mọ̀ kọjá lẹ́ ń tà lẹ́ ń rà so tó bá ti sẹ́ndì rẹ mẹ́sẹ̀gì tó ní í ṣe pẹ̀lú bísínẹ́sì tó sì wá nu mọ́ṣáláṣí èyí sá burú ni kí mẹ́sẹ̀gì yẹn wọlé wá bọ́ nu mọ́ṣáláṣí torí pé ẹni tí ń kọ́ sí ọkọ̀ má bí tọ́ wà so ṣùgbọ́n aburú ni kí wọ́n wá sí kọ́ máa dáhùn nínú mọ́ṣáláṣí wà jáde lọ síta wà á lọ text message yẹn tó bá sì nídìí pé wọ́n tún pé ọ padà lẹ́ẹ̀kan náà o lè gbọ́n síta tẹ́ẹ̀fì yanjú gbogbo bísínẹ́sì kó tó padà wọnú mọ́ṣáláṣí torí mọ́ṣáláṣí ga ju gbogbo orú nǹkan bá ń lọ ilé ọlọ́run tá a sin lọ ní mọ́ṣáláṣí a gbọ́dọ̀ máa fi lọ kó mọ́ṣáláṣí náà. Aleykum salaam. níjọ́ mélòó síra wọn ìgbà mélòó síra wọn wọn lóbìnrin tí ń ṣe nǹkan oṣù nǹkan oṣù rẹ̀ wá dá ó tẹ̀síwájú pẹ̀lú oṣù yá kò tún tọ́sẹ̀ kan síra wọn nǹkan oṣù tún padà dé bóò ní òṣìṣẹ́ yóò tún dá dúró náà nítorí pé ń gbà míì àwọn obìnrin wà tó ṣe pé nǹkan oṣù tiwọn ó lè máa yára wá ju tàtẹ̀yìn wá lọ látàrí àwọn àyípadà kan tí ń ṣẹlẹ̀ nínú rẹ̀ bóyá látàrí póun ló ń lo oògùn kan pàápàá jùlọ àwọn obìnrin tó yẹ pé ó lè máa lo oògùn kó wọn fẹ́ lóyún òun fẹ́ fi àlàfo ààlà sáàrin àwọn ọmọ tó ń bí ogun wọn yẹn ó léwu bàjẹ́ àmọ́ ńgbà tó máa ń kó fún wọn lọ́sibítù wọn ní sàlàyé fún un tó bá ti wọn ń lò tó ń kó onú yóò da gbogbo sísítẹ́mù ẹ̀jẹ̀ ọkàn máa wá ni lábàádì tó gbogbo orú eléyìí lè ṣẹlẹ̀ fún ru wọn tó bá jẹ́ kó bá ṣẹlẹ̀ báyẹn àbí kò tiẹ̀ lo oògùn kankan ẹ̀jẹ̀ sì tún wá láìpẹ́ ọjọ́ àmọ́ yẹn dẹ́jẹ̀ nǹkan sùnmà àlàfo sì ti wà láàrin wọn bí ọ̀sẹ̀ kan nǹkan oṣù mìíràn látún pé tó bá rí i pé kò yàtọ̀ sí nǹkan máa wà náà parí kùtù. Thank you. ẹni tó bá ṣe sòyàm tó bá lágbára láti ṣe tó sì jẹ́ ẹni tó ṣe é gé ó tún ṣe ẹ̀sìn ọlọ́run fún ládàá rẹ̀ ọba àjọ máa rọ́ńdó ó ń ṣe sọ́dáàtì ó ń ṣe sòyàm ọlọ́run fún ládàá rẹ̀ àmọ́ kẹ̀kẹ́ máa fi bí pọ́nmá ọmọ tí èsì sọ́dáàtì kẹ́ èsì kan tàní kọ́ máa kọ́ máa jẹun kọ́ máa ṣe jẹun fún kóyó ilé ìjẹ́bù sì jẹ́ torí àwọn ọmọ akékèké tí ẹ̀ máa ń kọ́ pé kí wọ́n máa ṣe sùyàmù yìí ẹ tún rí dájú pé wọ́n ṣe sọ̀láàtì nítorí kọ́ mo lè bá àní ládá kọ́kàn má jẹ́ pé ẹ̀kan fi pa torí pé ẹni tí ìbá ti ṣe sọ̀láàtì kò lè ní ọ̀sùyà torí ẹ̀ náà la ṣe sọ pé àgbàlagbà tí kì í sin náà tẹ́lẹ̀ tí Ramadan dé tó náà wá di mùsùlùmí òjijì tó bá ti mọ̀ pé tí Ramadan bá ti lọ òun ò ní í ṣe ẹ̀sìn yìí má kọ́mọ̀wòlẹ̀ fi ebi para rẹ̀ gan kò sí nǹkan kan tó náà fẹ́ fi sùyàmù káfíìrì sí torí gbogbo ìgbà lọ́lọ́run ní sọ pé sinmi rọmọdán tí rọmọdán bá ti lọ máa sọ dáhùn ilé ìjẹ́bù sì jẹ́ torí wọ́n bi anabi sallallahu alaihi wasallam léèrè ìgbà tó ń gbé ọmọdé kékeré kan sókè ya alihada hajj sọmọdé kékeré yìí tá a bá hajj tó hajj. anabi naam ó ní naam wàlẹ́kìn ajr ìwà ọ̀gbàládá ti gbígbèsè hajj tó gbèsè hajj tó bá sì ṣe hajj òun ló ní hajj rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé hajj yẹn kò tó fún hajj islam tó bá bàlágà yóò ṣe mí àmọ́ yóò gbàládà eléyìí tó yàtọ̀ sí ta ti gbàgbọ́ ní kéékèèké pé gbogbo dáadáa tá a bá ṣe ta ló ní ládàá rẹ̀ àwọn bàbá wa ni kì í bàbá wa ni bàbá bàbá ẹ má bínú ẹ̀yin náà kọjú mọ́sẹ́ yín o àmọ́ tẹ́yìn bá gáìdì ọmọ ẹ gbà ládàá bẹ́yìn lẹ gáìdì náà subhanaka allah wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.